والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ما جعل الله من لحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون nígbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti ṣàlàyé fún wa nígbà bóun ti ṣe kọ̀ fún wa láti máa ṣe ìbéèrè nípa àwọn nǹkan eléyìí tó ṣe pé ṣíṣe béèrè nípa rẹ̀ kò ní bí àǹfààní fún wa àti pé kí èsì irú àwọn béèrè bẹ́ẹ̀ bá fi lè wáyé kò ní dùn mọ́ wa.

bí àwọn èèyàn ayé jahiliya ayé ojú dúdú bí wọn ti ṣe jẹ́ ẹni tó ṣìnà nípa bí wọn ti ṣe ṣe àwọn nǹkan kan léèwọ̀ lórí ara wọn tí wọn sì ṣe àwọn nǹkan kan lófin lórí ara wọn láì jẹ́ pọnà ọba ló ṣe léèwọ̀ àbọn ló ṣe lófin lé wọn lórí Ọlọ́run bá ń fi eléyìí hàn wá. ọlọ́run ọba ó ń fi hàn wá bí eléyìí ti ṣe jẹ́ aburú àti bó ti ṣe jẹ́ pé àwọn ọmọ wọn bá àwọn bàbá wọn àwọn ọmọ bá àwọn bàbá wọn lórí pé wọ́n ń ṣe àwọn nǹkan kan léèwọ̀ lórí ara wọn tí èso ló ṣe léèwọ̀ lórí wọn. àwọn ọmọ náà sì ń pẹ̀lú àwọn bàbá ṣe léwọ̀ kọ́wá pé bá a ti ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe nu náà làwa náà sì ṣe tẹ̀mọ̀pẹ́lẹ́ yìí kọ́ mà pé yìí ṣe gbogbo ohun tí èèyàn bá bá bàbá rẹ̀ ti ń ṣe iná yìí máa dà gbogbo ẹ̀ ní ìdá ṣùgbọ́n báwo láti ṣe mi tọ́ da tí inú tá a bá bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe wọn náà gbé àwọn gbé gbogbo ntí a bá bá àwọn bàbá wa lórí rẹ̀ yẹ̀ wò pẹ̀lú òye àti màá ti làákà bá fún wa èyí tá a bá rí i pé ó ṣe déédéé ọ̀dà nínú tá a bá kó àwọn bàbá wa ń ṣe fàálẹ̀ làáyé ni wọ́n rọ̀ àwọn náà mọ̀ ṣe èyí tá a bá wá rí ipò tako làákà yìí nínú tá a bá táwọn bàbá wa ń ṣe àní ṣe o owó ògede pé bàbá wa ń ṣe kò lè sọ ní tọ́da eléyìí jẹ́ ti ìmà òye àti làákẹ́ báwo wá lẹ́sìn ẹ̀sìn tún á ju gbogbo ẹ̀ lọ èèyàn báwọn bàbá èèyàn wọn ń ṣe kankan ní tí wọ́n ń ṣe yàn dàdá ọ̀dá tó nínú àṣà àwọn bàbá ńlẹ́yìn ṣùgbọ́n ẹ̀sìn wa ẹ̀sìn ọlọ́run ọba wa ó ní nǹkan kódà kò sí ní tó burú tó ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo onílàákàyè kó ti torí ẹ̀sìn ọlọ́run kò fi ń táwọn bàbá rẹ̀ tó bá wọn lórí rẹ̀ lẹ̀ tó pin ìgbà tẹ́sìn bá ti sọ pé nǹkan yìí ń kọ́ ọ̀dà ìdí ni pé kò sí bẹ́ẹ̀ ti ṣe lè kọ́tọ́ lọ́hùn tí ó wà á tara kíkọtọ lọ́n rí ní tí ń fẹ́ lọ́dọ̀ lọ. ìṣètì bàbá èèyàn níta náà bàbá lórí rẹ̀ òun fúnra ara rẹ̀ kò tó láti ṣe wa lórí rẹ̀ lópin ìgbà tí ń tá a báwọn bàbá wa lórí rẹ̀ yún tó bá ti takùtọ lọ. níta náà bàbá lórí rẹ̀ dá àbí àmọ́ gbọ́tà àwọn bàbá wa máa sọ pé ìbá wọn la gbé ọ lórí ìsìláàmù orí bá a ti ṣe wà náà la gbé ọ síbi náà ló ṣe tó bá yẹ pé lórí ìsìláàmù ni wọn bá gbé ọ sí tó sì jẹ́ pé ẹ̀ ń ṣe ìsìláàmù yìí dáadáa á pé okùn bíbí rẹ̀ torí ibi tó dáa ló ti jáde wá tó bá yẹ kó àwọn bàbá rẹ̀ ìsìláàmù náà bí ọ sí lódodo. ṣùgbọ́n lu ìsìláàmù tiwọn ìṣèlú ìsìláàmù tọ́lọ̀ nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam àtòkù òkú oríire náà àpò òkú oríire ṣùgbọ́n àmójútó dọwọ́ rẹ nítorí pé islam rú ètò ọba bàbá rẹ lórí rẹ kìí ṣe tí èèyàn máa ṣe irú rẹ sórí rẹ islam eh, ẹjọ àṣẹ ni a ṣe ṣe ẹnu ọ̀pọ̀lọpọ̀ náà ní ìsìn ló kọ pé ń jẹ́ mùsùlùmí níjọ́ tó bá wù ní ìsìn lọ ìsìláàmù rẹ̀ pé kọ́ mọ́ ṣẹbọ ìsìláàmù rẹ̀ pé kọ́ mọ́ ìsìláàmù pé kọ́ mọ́ ilé wọn sí ìsìláàmù àánú abẹ́ bọ́ lásán tó fi wọ ná tààràtà wọn wá sọ pé orí báyìí lọ bá wa bẹ́ẹ̀ náà ní kí wọn náà máa ṣe àwọn eléyìí gbọ́ bá ṣe bó ti ṣe bá wọn lórí rẹ̀ ọkàn wọ ní tààràtà ni. ìdí nìyí tó ti jẹ́ pé gbogbo nǹkan yẹn ó gbé wórí òṣùwọ̀n láti yẹ̀ wò ètò bá dáa tó ṣe déédéé àmọ̀ ṣe ètò déédéé tó lọ apàtì bàbá àjẹ́ pé bàbá ọlọ́gá àwọn ẹni ń ṣe. rán nàbí bàbá àwọn ọ̀sẹ̀ bọ̀ ńlá níbi ká sóòsà ṣùgbọ́n gbàdọ́ lọ́n sa anábì Ibrahim lẹ́sà kọ́ máa dójú iṣẹ́ rẹ̀ tí wọ́n máa pinni lọ síbi ká má sóòsà ká máa jọ́sìn fọlọ́wọ́ ọba lónìí kan àríwá anábì Ibrahim alayhi salam bó ti ṣe takú wọn lé tó fi hàn bàbá rẹ̀ pé orí ìsìn alẹ́ wà eléyìí sì máa mú yàn sórí igbó. anábì Ibrahim alayhi salam tó ń ti bí gbogbo aráàlú ti ṣe dẹ́yẹ sí i ó rí i pé òun mú gbogbo àwọn òòṣà wọn balẹ̀ gbogbo ẹ̀ pátá lọ́fọwọ́múwọ́mú tó fà ké dábìrà sí wọn lára òwò pé bàbá òun kan lọ̀gá wọn àti gbọ́kàn adójú ti bàbá òun lójú gbogbo àwọn olórí ibú tí wọ́n jọ ń sórí ibú wọ́n bàjọ́ kóná wọn kóná ọ̀fọ̀wọ́múwọ́mú ni bàbá rẹ̀ kẹ́ máa wò bẹ́ẹ̀ bọ́ ṣe burú tó àtàwọn jẹ́njẹ́ ń ṣẹbọ bàbá òwò pọ̀ mọ́ ni má òwò pọ̀ mọ́ ni má òun gan-an ló síwájú wọn níbi tí wọ́n ti pété pèrò kí làwọn tiẹ̀ ṣe fún Ibrahim yàrá ìṣẹ̀lá wọ́n ti dá márùn wípé káwọn sọ sí náà kẹmọ òkèlè bá wọn pé ẹ̀sìn ju gbogbo nǹkan lọ ẹ̀sìn kìí ṣẹgbẹ́ àṣà asákìnì àṣàbánzá lásán òṣàṣà tí wọn ṣe tí ó gbé wà lìjánà ẹ̀sìn lèyàn máa ṣe tí wọn fi wà lìjánà níbi tí ẹ̀sìn múmú láyà àwọn ọdẹ tó ti pẹ́sìn orí ibú làwọn ń ṣe bàbá yẹn ọ̀mọ̀gbà tó náà pẹ̀lú wọn jọ fi ànábì Ibrahim ní kànàkànà fọ sínú náà nítorí pé ọkọ láti pẹ̀lú àwọn ṣẹbọ sọlọ torí ẹ̀. ẹnitọ́ bá bá bàbá rẹ̀ lórí tọ́da kó náà máa bá a lọ bẹ́ẹ̀ ntọ́da ni kí ẹ bá ṣe rí àwọn ọmọ anabi adam aleyhi salam bá anabi adam lórí dáadáa àwọn náà ń sìn ṣe dáadáa lọ àwọn anabi aleyhi salam anabi aleyhi salam ẹ̀sìn ọlọ́run tí wọ́n bá dá bàbá ńlá wọn lórí ẹ̀ àti bàbá wọn iná làwọn ń ṣe lọ. wọn yẹ kúrò lórí rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìran anabi ismail anabi yaqub àbí anabi ishaq àti anabi ismail wọn bá anabi ibrahim bàbá wọn lórí dáadáa orí rẹ̀ làwọn náà wà bẹ́ẹ̀ làwọn máa anabi ishaq yaqub àwọn àrọmọdọ́mọ rẹ̀ gbogbo wọn bá wọn bàbá wọn lórí dáadáa náà ni wọn ń ṣe lọ bàbá wọn bàbá wọn lórí dáadáa àpò oríire. tábà bá àwọn bàbá lórí tí ọ̀dà á ni o because kórì ibú yẹn kọ́ ma lórí bàbá wọn kórì ibú kọ́ ma lórí ti bàbá kọ́ ma sórí ibú torí ẹ sọ wá fẹ́ àwọn bàbá rẹ tí wọ́n ń ṣe ọ̀dà ni tí ọ̀bá dà náà á èsì là kọ́kọ́ sọ pé tí bàbá rẹ ń ṣe ọ̀dà ṣé rere lára nàbí Ibrahim tó ọba ti mọ̀ pé níta ṣe ọba da ọba pati ajẹ́pọ̀ akọ ọlọ́mọ wọn kọ ọlọ́mọ òpè kan mọ́ àlùjáná òpè kan mọ́ àlùjáná ẹ máa pé tó mú kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ lè ṣe Islam yìí lónìí ó náà ní tó bá àwọn bàbá rẹ̀ lórí ẹ̀ bàbá mi lè ti fègún burúkú kan lélẹ̀ pé gbogbo ọmọ tó bá fi lè yí ẹsẹ̀ kú lórí tí òun ṣe yí báyìí báyìí báyìí báyìí báyìí ní orí fún bàbá ń ṣe islam ó wá ní àwọn oògùn burúkú tó tó a sọ pé tọ fóun tó kú kálukọ àgbàjẹ ṣògbà tó dórí jẹ ọlọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ báwò kí ló dé kọ̀dà mi kọ́nà yín gan-an à ń bẹ lọ́n fún yín kó yí yín padà sí dáadáa kẹ́ tó kú kẹ́ má bàa wọ̀ náà ẹ lẹ́nu ẹ bẹ́ẹ̀ ni mo wí ní kọjá bọ́n. wàláhì tọ́lọ́wọ́n bá bá ní bàbá yẹn lò ọlọ́run lè sànù rẹ̀ gbára rẹ̀ kò bá ní rọrùn sùnmọ́ yóò bá máa ronú sí ah, ọmọ mi yìí mà láyà ó sọ̀rọ̀ sí mi ìyàwó ni àwọn apàkíyèsí pé àkọsá ah, dédé sọ̀rọ̀ sí mi bàbá alágbájá àlọ́lọ́ àsorí ìbú ni sọ láti bò ti sọ ní ti ń kẹ̀mí náà kún mà lórí àtúbọ̀tán dẹ̀dẹ̀ kún ọmọ mi bò láti ṣe ká tu dànù ká dànù kálukú sinmi ẹ máa sin náà lójú méjèèjì ẹni tó sin náà lójú méjèèjì kò má bó wọn ṣe rú lájọ gbẹndà lọkẹyàmà ká tó pẹ ẹni tó sẹ náà lójú méjèèjì. torí ẹ bẹ́ẹ̀ la báwọn bàbá wa iná lọ́pọ̀lọpọ̀ ń bá ká o tí ò jẹ́ kí wọ́n lè gbẹ̀sìn Islam bẹ́ẹ̀ la báwọn bàbá wa. ẹlọ lọ dín agbára náà yẹn kù ẹ lọ dín agbára kí ni ṣókì yẹn dópin ẹ fà wá bẹ́ẹ̀ la báwọn bàbá wa iná ló mú kọ́pọ̀lọpọ̀ ọmọ ṣe Islam rẹ̀ lọ́lọ́bẹ̀ yíyọ. sẹ́nìkan bá ti wá sọ àwọn eléyìí tí wọ́n ẹ̀yọ̀kan náà ẹ̀yọ̀kan náà kò méjì but wàhálà tó wà ní pé. ó lè jẹ́ pé islam gidi ńkọ́ lẹ́yìn láǹfààní àti mà nàkébi tí wàhálà ti ń ṣẹlẹ̀ ní ìsìn láwùjọ wa ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń ṣe ló kọ islam kọjọ́ islam kọjọ́ islam tó lọ́n fi rán nàbì muhammed sallallahu alayhi wa sallam kálukú sì tún máa rán pa kankan pé táwọn ń ṣe náà ni ẹ̀yin tó bá dàbí pé tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́ẹ̀bá gbà á jẹ́ pé tẹ̀ ń ṣe náà ni àmọ́ lọ́n ló máa ń gbà á ó sì sọ ànábì ránṣẹ́ pé bí sẹ́ńsẹ́ nìkẹ́ ẹ̀ máa ṣe tí yóò sì jọ ta ànábì ó kú bí gbà. ẹ wàá rí àwọn ẹni tí ń ṣe ìsìláàmù tí ọjọ́rú ìtọ́lọ́run ṣe rán ànábì sallallahu alaihi wọ́n wá ṣera wọn níjọ wọ́n ṣera wọn lóṣùṣù ọwọ̀ tí ó lè dálẹ̀ gbogbo ẹni tó bá ti takò ń ń ṣe á sọ lẹnu á sọ àwọn ilé tẹ̀sí ma pé ọ̀pọ̀lọpọ̀ èyí tó pọ̀ jù náà àwọn èèyàn òpònú ni wọ́n wa ma aktharu an-nasi walau harasta bi mu'minin wa qalilun min ibadiya shakur ọlọ́run ti sọ ti pẹ́ èèyàn tó pọ̀ jù nínú àwọn èèyàn àwọn wọn ti wọn àwọn ò ní gbàgbọ́ ibi tí ọ̀dà lọ́pọ̀lọpọ̀ máa lọ jù inú fi jẹ́ pé democracy ọ̀dà torí pé democracy ṣe bẹ́ẹ̀ náà wọn kò majority carry the vote ibi tí òsì dalẹ̀ yẹn tó pọ̀ máa lọ jù ìdí nì tó fi jẹ́ pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká máa ṣàkíyèsí wípé wọn ò pọ̀ wọn ò tó nǹkan di rẹ̀ àgbọ̀dọ̀ fi pọ̀ dáa o sẹ́wọ̀n kí àwọn mélòó ni wọn ò pọ̀ wọn ò tó nǹkan di lọ bèbà nídìí rẹ̀ wọn lọ ń di rẹ̀ tó àwọn nǹkan yẹn já máa ṣàkíyèsí rẹ̀ bẹ́ẹ̀ làwọn olùgbàgbọ́ òdodo ṣe máa ṣoríire láti ìgbà tí islam yìí ti bẹ̀rẹ̀ ẹ gbọ́dọ̀ ríyàn díẹ̀ sáá ẹ sì gbọ́dọ̀ rí pípọ̀ yọ nítorí pé pípọ̀ ohun ètò pọ̀ jù lọ́pọ̀lọpọ̀ gbà ni pé pípọ̀ yà ni. torí ẹ wọ́n máa bẹnu àtẹ́lù wọn ẹ gbogbo nǹkan gbogbo ẹ náà kò ṣe déédéé eléyìí ò ṣe déédéé wàláhì tí ọba ṣe déédéé kò lè ṣe déédéé kò sì sí tó lè ṣe tí wọn fi sọ pé tí ò ṣe déédéé ṣe déédéé torí pé ẹ̀sìn eléyìí báyìí wọn mọ lórí kíni ẹni tí kì í yí padà ara dáadáa ti ń bẹ ní Islam tí ò sí ń bomi ni Kùránì yìí tànàbí bá jí lónìí sallallahu alaihi kò sí nǹkan méjì tá ànábì ọ̀sọ̀ ju wípé bí mo ṣe sílẹ̀ náà lọ́wọ́ àdùnní ẹ dákun èwo wá ní òtó dunnú sí kò síwèé mi bẹ́ẹ̀ kápẹ́ Taurata tọ́lọ́nsá ànábì Musa aleyhi salam wàláì tí ànábì Musa bá jí lónìí tó ti kọ́ lọ́n ti pàdájọ Taurata rẹ ti pẹ́ láti dọ́tà Al-Qur'ani ti dé wàláì tí ànábì Musa bá dé lónìí lọ́sọ̀ pé kìí ṣe Taurata tọ́lọ́n fún un lélẹ́yìí. wọ́n tọwọ́ bọ̀ wọ́n tún torí bọ̀. wàláhì tánàbí Ìsá alayhi salam tó bá fi lè padà dé lónìí tí wọ́n ka bíbélì yìí sí létí al-Injil wàláhì yóò sọ pé kìí ṣe ìtọ́nà fi ràn lélẹ́yìí. torí pé ogójì ọdún lẹ́yìn ìgbà tí wọn ò rí mọ́ ni wọ́n tó gbìyànjú àti kọ́ńtà rántí ogójì ọdún fa ọdọọdún wọn sì ń yẹ̀ wò àwọn míì ọdún márùn márùn àwọn míì jù bẹ́ẹ̀ lọ láti wò pé èwo lọba aláàmú èwo ni ọba aláàmú etí ọba aláàmú ẹjẹ àtúnṣe. ìwé ọlọ́run ẹlẹ́dàá wa ni wọ́n pè é tí wọ́n bá wá tẹ̀jáde wọ́n sọ pé revised edition àtẹ̀jáde tá a ṣe àtúnyẹ̀wò rẹ̀ fínífíní lélẹ́yìí ẹ̀yin ta ni ní ṣàtúnyẹ̀wò ọ̀rọ̀ ta ni. wọ́n lè ní the most authentic edition pé èyí tó ṣe fẹ́yìn tì jù nínú àwọn ìtàn àtẹ̀jáde lélẹ̀ ajẹ́pọ̀ àwọn kan wà tọ́jú àdàmọ̀dì ojúlówó lélẹ̀ àdàmọ̀dì wà wọn náà gbé Kùránì ọwọ́ rẹ kọ́ ìyẹ́ wò bẹ́ẹ̀ ni súnà Nabi sallallahu alaihi wa sallam wọn ò kúrọ́ kàn má nàbì wàláì ká sì rí rẹ̀ sọ ní tí ò sọ kò sí. ìdínú ló fi jẹ́ pé ẹni tí ò bá dé ṣòkòtò rẹ̀ kó dúró gírí kò lè jólùmọ̀ nínú islam ọgbọ́dọ̀ lè ṣèwádìí ọgbọ́dọ̀ lè kàwé ibnu adi rahmatulahi alayhi ó ṣe tíra lórí àti sọ fún wa àwọn tálòpùrọ tálòpùrọ tálòpùrọ tálòpùrọ tí máa parọ́ ọ̀rọ̀ mánàbí tánàbí ọsọ kí sì ní irọ́ tí wọ́n pa ọparọ eléyìí mánàbí ọparọ eléyìí mánàbí ọparọ níbo láti wá kan nínú rọrùn tápá nàbí sọ̀rọ̀. níta sọ ni pé wọ́n purọ́ mánàbí pé ànábì sọ pé sọ̀rọ̀ kí tí wọn náà bá ti gbọ́ bẹ́ẹ̀ wọ́n purọ́ mánàbí pánàbí sọ pé ọkàn máa láti lè fi já ẹni tó bá múrú ẹ̀ wá lọ́la pàánà bí sọ̀rọ̀ nírọ́ mo rò pé wa torókẹ́ lómi ọmọ ẹ̀ ń ọmọ ibi tí kí ó kọjú sí èyí tó dẹ́rọ̀ náà yóò lọ́nà bí sọ ìwọ ti ká irọ́ ni o wọ́n parọ́ bá máa gẹ́gẹ́ bí ọmọ olè kò ti ṣe ní fẹ́ràn ọmọ ọdẹ ẹni tó pé nìkan jọ ń rọ kò ní fẹ́ kọ́ wà ń kalẹ̀ nítorí pé màá rẹ̀ kò jiná ni wọn fi sọ pé ẹni tó bá tó mánàbí kò lè jókòó ní Islam torí ẹ ní tí wọ́n mọ Islam lé lórí kì í ní Nàìjíríà ń lé náà eléyìí tó rí bá Japan onáà lalukur'an tó rí sunna anabi sallallahu alaihi wasallam náà ni sunna anabi sallallahu alaihi wasallam òun náà lórí títọ́ bá dé saudi kò sí yàtọ̀ wàláhì ìdínú tó sì jẹ́ pé àdúpẹ́ sọ̀lọ̀ tó bá jẹ́ islam là máa ń ṣe ẹ̀rọ gbọ́dọ̀ bà wá pé wọn bá rí olú ẹ ní ìsìn wọn lè máa pé ní tẹ̀yàn ń ṣe ọ̀dà ní ń ṣe ọ̀dà náà torí tí wọn bá da nìkan ò sí nígbà tí èsì pé wèrè làwọn yìí yóò rí pé n tó ń ṣe ẹ̀sìn yọ akéèké sẹ́sìn nígbà tí ìsìnkú náà fẹ́ wọ́n fẹ́ sórí ibú torí di eléyìí nínú àyà yìí ọlọ́run bá fi hàn wá irọ́ aburú ti ń bẹ nínú kéèyàn sọ pé báwọn bàbá mi ṣe ń ṣe náà lèmi ọba dáa bó sì dáa pàdé lọ́dọ̀ à bàbá àjọṣe ọba wọn fọ mú pàǹtí wọn ọlọ́ni má ẹjẹ oyè yìí o kìí ṣe ọlọ́run ọba ni ló ṣe nǹkan kan nínú àwọn nǹkan tí ń bọ̀ yìí ilé ìtò ti di àṣà tó ti di bárakú sára àwọn alárúbáwá ilé ìtò ti dàṣà tó ti di ohun kò ṣeé takò lọ́dọ̀ àwọn ẹni ojú dúdú kìí ṣe ọlọ́run ló ṣe lófin fún wa o àwọn fúnra ara wọn àwọn ni wọ́n fọwọ́ ara wọn sí àlàkalẹ̀ rẹ̀ àwọn fúnra ara wọn ni wọ́n sì ń tẹ̀lé tí wọ́n ń wò pé kò sí takò. Abdulaziz gbogbo alukuran tó alọ́ náà ẹ lọ gbà padà. àwọn fúnra ara wọn àwọn ni wọ́n fọwọ́ wọn làákàlẹ̀ kìí ṣe ọlọ́run ọba ló ṣe lófin fún wa. alákọ̀ọ́kọ́ ni bàhírà èwo ni bàhírà ó ni ràkúnmí. التي كانوا yẹbẹ̀xarúnà ọ̀dọ̀nàhà onáni ràkúnmi tó ṣe pé wọ́n á máa máa máa fi ọ̀bẹ là létí bí kéèyàn ya tí ṣe ti ràkúnmi pẹ̀lú ọ̀bẹ ẹlòmíì lè ya zí ṣe ti ràkúnmi pẹ̀lú ọ̀bẹ tọ́ wọ́n là tó jẹ́ pé yọ fẹ̀ dáadáa. nígbà wo nígbà tí ràkúnmí yẹn bá di pé ó bí ọmọ márùn tí márùn sì wá jẹ́ abo èyí tuntun á bí kẹ́yìn òun náà tún jẹ́ abo náà ti mà lọ́dọ̀ àwọn ẹni tí ó ń sin ara ó máa ń wu ẹni tí ń sin nǹkan ọ̀sìn bíi ràkúnmí bíi màálùú bíi àgùntàn bíi ewúrẹ́ ipe kí àwọn ẹran òun máa bí abo nítorí bábo bá ṣe pọ̀ ńbẹ̀ sí bẹ́ẹ̀ ni àwọn náà máa bí ma sí. obìnrin márùn gbogbo wọn jẹ́ abo wọ́n wàá sọ pé ẹran yìí o ẹran ràkúnmí yìí o ràkúnmí yìí o èèwọ̀ ni ẹran rẹ̀ jẹ́ jọ́kíjọ́ tá a bá pa á fáwọn obìnrin láti jẹ ẹran rẹ̀ déèwọ̀ wàrà rẹ̀ gbogbo jọta bá fún èèwọ̀ ni lórí àwọn obìnrin láti mu ìyẹn tó bá yẹ pé ọmọ márààrún tó bí wọn bá jábọ̀ ṣùgbọ́n tó bá bí ọmọ márùn tí mẹ́rin alákọ̀ọ́kọ́ tó jábọ̀ tẹ́lẹ̀ karùnún wá jákọ. wọ́n para kún mí àtọkùnrin àtobìnrin wọn wọ́n jẹ nínú ẹ̀ ọlọ́run ọba wa kọ́ ló ṣe lófin fún wa pé ńgbà tí ràkúnmí bá gbé ọmọ márùn tí márùn sì yabo ẹran rẹ̀ dé wọ̀ ní jíjẹ fáwọn obìnrin jọtẹ bá pa wàrà rẹ̀ sì dé wọ̀ fáwọn obìnrin ní mímu. nígbàkigbà tẹ́ bá fún un sẹmọkọlọ nǹkan ló ṣe lófin bẹ́ẹ̀ ẹ wá máa wò ó ẹ rí i pé nínú àṣà Yorùbá náà àwọn nǹkan bẹ́ẹ̀ náà wà tí wọ́n sọ pé á èèwọ̀ ni fọkùnrin lé àwọn àbí èèwọ̀ ni fún gbogbo èèyàn lé àwọn nílé àwọn o gbogbo ìyàwó táwọn bá fẹ́ yóò ṣoṣù kan tí ò gbọ́dọ̀ jẹyọ ilé ìyà àwọn ẹlòmíì lè pé nílé àwọn oṣù kan táwọn bá fẹ́ yàwó èèwọ̀ ni obìnrin yẹn wọ́n jẹ́ pọ̀ wọ bàtà ẹ̀rí nǹkan mẹ́wọ́n wọ́n máa fẹsẹ̀ sáká so nínú ìgbàgbọ́ àwọn tí wọ́n bá ń ṣe àlàkalẹ̀ irú eléyìí wọ́n tún á sọ pé ẹnikẹ́ni tó bá sì lọ yájú tó bá tako ìwọlé àwọn yìí àwọn baba làwọn sọ pé báyìí báyìí báyìí ni ó rí fúnru wọn bẹ́ẹ̀ náà ẹ̀ ń fura rí pé irú rẹ̀ wà kódà kìí ṣe pé ìyàwó tá a bá fẹ́ àwọn ilé kan wà tí wọ́n sọ pé ìwọlé àwọn títí tí gbogbo ọmọlé àwọn èkú ní nǹkan báyìí. ah ilékilé nìyẹn o ẹni tó bá jẹ́ ọmọ arúlé bẹ́ẹ̀ bí wọ́n sọ pé lè ta wọn o ìwọ ní kéèyàn jẹran o ẹnìpẹ́nu kí wọ́n máa wọ́n máa jẹ ọkà láìsẹ̀ran ni wọ́n máa kó tuwó nú láìsẹ̀ran tí wọ́n bá wọn nù. àkọ́kọ́ nù kí ni wọ́n pè é bàhírà ọlọ́run ọba kọ́ ló ṣe lé wọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́kejì ni ràkúnmí eléyìí tó ṣe é pé wọn máa pati kó di àwọn òòṣà wọn ó ti di tòòṣà hmm. níbi tí ràkúnmí wọ́n dé ní àwọn àmọ́ àmọ́ sọ ràkúnmí lẹ pé tòòṣà lélẹ́yìí tòòsà lélẹ́yìí àfisẹ́ tòòsà ẹ̀hàn pé orí káfíìrì ò pè ìgbà wo ni wọ́n ní gbogbo ràkúnmí tẹ́ bá ti sọ ọ́ lẹ̀ bẹ́ẹ̀ wọ́n wàá kó fún àwọn babalóòsà ọ̀dọ̀ àwọn babalóòsà ni wọ́n máa wà òun náà gbọ́dọ̀ jẹ́ o òòsà mú ìwà àfìfọ́ òòsà irú àwọn ràkúnmí ọmọ abẹ bẹ́ẹ̀ ẹ dákun torí tọlọ wọn wàá sẹmí wọn kú dànù bẹ́ẹ̀ òòsà oní ọjẹran àbẹ́yìn rígi ti ń jẹran rí àbókúta ti ń jẹran pé kíni wọn wàá sọ pé irú ràkúnmí kọ́ máa jẹ gbabi tó bá wù èèwọ̀ sí ni láti gbé ẹrù lórí irú ràkúnmí yìí báyìí ẹnìkan ò sì gbọdọ̀ gún torí tó sà ni ẹnìkan ò gbọdọ̀ fárun rẹ̀ torí tó sà ni ẹnìkan ò gbọ́dọ̀ fún wàrà rẹ̀ yọmọ bàjẹ́ sí lánàá torí tó sàní ẹnìkan tọ́lẹ̀tọ̀ láti mu wàrà ru ràkúnmí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jálejò a lè fi wàrà rẹ̀ sálejò ṣùgbọ́n àwọn onílé a gbọ́dọ̀ mú láéláé ẹ̀wù yà ń bẹ̀ o oríṣi kẹta nínú tí wọ́n tún fi fìyà hàn oníkíni wọ́sílẹ̀ wọ́sílẹ̀ onáà ní àgùtàn. tàbí ràkúnmí èyí tó ti pé wọ́n bí tẹ̀lé ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin wọ́n bí tẹ̀lé ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin ìgbà tó náà wá dàgbà tó di pé ń bí ma àkọ́kọ́ ọmọ tí ọkọ bí ọjẹ́ abo ràkúnmí wọ́n bí tẹ̀lé akọ wọ́n bí tẹ̀lé akọ àgùtàn wọ́n bí tẹ̀lé ìgbà tí òun wà bí ma ọmọ tó kọ́ bí ọjẹ́ ààbò. wọ́n sọ pé irú ràkúnmí bẹ́ẹ̀ tó bá pa bo lọ́kọ́kọ́ bí àwọn làwọn ní ràkúnmí tí wọ́n bí lé akọ tó ń jáàbò ọmọ táàbò yẹn bá kọ́ bí tó bá jáàbò wọ́n ní tàwọn ni tó bá jẹ́ pé akọ lọ́kọ́kọ́ bí wọ́n ní tàwọn òòsà wọn ni òòsà ló bí fún ẹ̀rù bórí ṣe dàrú tó tọ́ba wá bí akọ àtàbó lẹ́ẹ̀kan náà wọ́n ní eléyìí o ó mú ó mú bọ̀dá rẹ̀ ó bì ó bí bọ̀dá rẹ̀ ẹ̀wọ̀n kan bọ̀dá rẹ̀ báwo. tó rábùrò tó bí bọ̀dà tó kó lè bí bọ̀dà rẹ̀ wọ́n ṣe àbúrò àti bọ̀dà. wọ́n di kíni bàbá àti ọmọ tí àbúrò bá ti lè bí bọ̀dà rẹ̀ àbúrò díyà bọ̀dà di kíni tí olówó rẹ̀ sọ́ọ̀lẹ̀ tí wọ́n ń gun àwọn abo nínú àwọn ràkúnmí olówó rẹ̀ olówó rẹ̀ wá ń kà kó sápọ̀ míì ò nìkan náà lọ́wọ́ àbẹ̀ ẹ̀ ṣe é pé àwọn ràkúnmí especially wọ́n yàtọ̀ sáwọn ẹran mi tẹ́ bá ní ràkúnmí ọgọ́rùn-ún tọ́jà kọ ó lè jẹ́ pé ọ̀kan nínú wọn ni ló lè gbọ́ abolo tàbí ó fi bímọ ẹyọ kan yún kò wá sí iye tí wọn ò lè rà torí àti rúru rẹ̀ kọrọrùn àti rírà fún mi tí bá a bó lò tábà ó fi lóyún ọ̀wọ́n gan láàrin àwọn rà fún mi àwọn ẹni tí wọn máa ń sin rà fún mi tí wọn bá nírú rẹ̀ kan á wọn máa kẹni à ń kẹni tọ olówó rẹ̀ wá sọọlẹ láàrin àwọn abo wọn wá ń kà lọ́kọ̀ọ̀kan èjèèjì. ó ti bá àwọn abo lò àwọn abo yìí fi wá bímọ mẹ́wàá wá sọ hama yìí o ó ti fọwọ́ ara rẹ̀ wá bò sẹ́yìn rẹ̀ ìyẹn ni pé àti gún ẹ̀yìn rẹ̀ dé wọ̀ nígbà tó ti lè tó bàbá fọmọ mẹ́wàá ẹ̀yìn dé gungun eléyìí láyé jà gbogbo ẹ̀ lọ́lọ́ ń kọ́ndẹ́mù nígbà tó lọ́ ń kọ́ndẹ́mù kò sírò ẹ̀ mọ́ o àfẹ́rẹ́ tó jẹ́ tó bá pọ̀ di orí tún sẹ́kù fún o tọ̀ irú ràkúnmí bẹ́ẹ̀ gbogbo omi tó bá wù láti mu yóò mu ẹnìkan gbọ́dọ̀ kọ̀ fún gbogbo omi tó bá fẹ́ jẹ sí ni ó ti jẹ ẹnìkan gbọ́dọ̀ kọ̀ fún ọ wá nínú ẹgbàá wọ̀rọ̀ nínú Sahih al-Imam al-Bukhari òun náà gbà wá láti ọ̀dọ̀ Sa'id ibn al-Musayyib rahimahullah. ó albahira yẹn ta ni wọ́n máa gé etí rẹ̀ wọ́n gé etí rẹ̀ nígbà tí wọ́n bá gé etí rẹ̀ tán lẹ́yìn ìgbà tí ó bí ma márùn tí gbogbo ọmọ márùn jẹ́ abo tẹ́lẹ̀ karùn bá jẹ́ abo wọ́n pàjẹ́ ṣùgbọ́n àwọn obìnrin wọn jẹ nínú pa àtakọ àtabo wọn jẹ Sa'id ibn al-Musayyib olùmọ̀gbani nínú àwọn tabi'in ó ń túmọ̀ rẹ̀ fún wa ó ní òun náà ní ràkúnmí torí oríṣiríṣi àlàyé ló wà lórí àwọn ọ̀kọ̀ọ̀kanu rẹ̀ àlàyé tí Sa'id ṣe ń tiẹ̀ ni ó ní òun náà ní ràkúnmí ilé tó ṣe pé wọ́n ṣe wàrà rẹ̀ ní mímu léèwọ̀ mílìkì rẹ̀ èèwọ̀ ni wọ́n ní tòṣà ni èèwọ̀ ni mílìkì rẹ̀ tòṣà ni. ẹnìkan ọgbọdọ fún rị rẹ̀ asáìbà ẹlẹ́ẹ̀kejì oná lè ta sọ pé wọn sọ́ọ̀lẹ̀ fáwọn òòsà pósà lónìí wọ́n ní náà ni Sa'id náà túmọ̀ rẹ̀ ń bè alùwọ̀síìlà oná lè ta sọ pé akọ tó náà sì wàá bí ma tó bá yẹ wọn ò ní jẹ tó bá yẹ pé làwọn làwọn ni ṣùgbọ́n tó bá yẹ pàkọ ni wọn ò ní jẹ wọn ò ní tò sa àwọn ni wọ́n ṣe àwọn àlàyé yìí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá wa ó ní kì í sọ ọlọ́wọ́n bá ló ṣe gbogbo nǹkan yìí lófin fún wa o walakinna alladhina kafaru yaftaruna ala Allahi al-kadhib ṣùgbọ́n àwọn kèfèrí àwọn ló ń parọ́ mọ́lọ̀ ńkọ́lọ̀ ló ṣe bẹ́ẹ̀ kì í sọ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ o kì í sọ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tó bí bàbá rẹ̀ léèrè tó ní wọ bàbá mi kí ló dé tó fi jẹ́ pé gbogbo ọmọ tó bá ti fẹ́ lọ lé ọkọ lé wa ẹ máa pé kí wọ́n gbé ẹbọ lọ sórí ìta tí àṣetọ́ni bá gba ẹbọ ẹ pẹ́ ni tó fẹ́ fẹ́ kí ọ̀dà tí àṣetọ́ni ọba gba ẹbọ tẹ débẹ̀ ẹjọ́ kejì tẹ bá bẹ́ẹ̀ ṣe gbé bẹ́ẹ̀ àjẹ́ pé eléyìí ìsọkọ rẹ̀ wọ́n á ń sọ fún ọmọ pé à olúwa ló ṣe lófin bẹ́ẹ̀ fáwọn ará ilé àwọn gbogbo ọmọ tí ọba ti lọ ilé ọkọ nílé àwọn káwọn gbé ẹbọ lọ sórí ìta sẹ́mi ọ̀pọ̀ ọmọ ọmọ ọmọ ọmọ tó náà bá máa wò pé tó náà bá dàgbà tó náà bá ma, báwọn sì máa sínú ọlọ́wọ́n bá wá ń já wọn rọ ó ní ولكن الذين كفروا يفترون على الله àwọn kèfèrí àwọn ló ń parọ́ mọ́lọ́n tí bá sì ti parọ́ mọ́lọ́n àti parọ́ kò ní ṣòro وأكثرهم لا يعقلون èyí tó sì pọ̀ jù nínú àwọn òsè làákà ìpérọ́ làwọn ń pamọ́ lọ àwọn rò pé òótọ́ náà ni wọn òsè làákà ì àwọn bàbá òsè làákà ì bó làwọn ọmọ táwọn ọmọ bó ṣe Joshua àṣẹ làákà ì ọ̀pọ̀lọpọ̀ nínú òsè làákà ì pípé táwọn wíyẹn irọ́ ni وَإِذَا قِيلَ لَهُمْ تعالوا إلى مَا أنزل اللَّهُ وَإِلَى الرَّسُولِ Ọlọ́run nígbà tá a bá wá sọ fún wa igbe ẹwà ẹwà kàdìjọ lọ sídìí ntọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ Al-Qur'an káyẹ̀wò tẹ̀ǹtẹ̀ ń wíyì bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ padà sídìí ọ̀rọ̀ Ọlọ́run tí kìí ṣe rọ́. ẹjẹ́ àpadà sídìí ọ̀rọ̀ ọlọ́run téèyàn é dì mú kọ́ sọnù ẹjẹ́ lọ sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa kó tó di kó ẹjẹ́ á lọ sídìí súnà rẹ̀ lẹ́yìn ìgbà tó ká ohun tá à ń nípa sáwa ni tàbẹ́yìn ló ń bẹ lórí òdodo Kọlu hasbuna ma wajadna aba'ana. wọn ni ta bá wọn bàbá lórí rẹ tó wa kò sí ní ta fẹ́ fi tọ́lọ́ àbí ta nàbì kan sí la hawla wala sẹ́yìn kí n ti fún pé gbogbo ń ṣe ike sara rẹ̀ ẹ jẹ́ àwọn alọ́ sídìí alukur'an ẹ jẹ́ àwọn alọ́ sunna à sórí ìwọ ni ọmọ wa lọ kò sí ما وجدنا عليه آباءنا أنت ما a bá wọn bàbá wa lórí rẹ̀ ti tó wa. bẹ́ẹ̀ ni ẹni tẹ́ ẹ sọ fún à ń jó nǹkan à ń sin gbẹ́rẹ́ à ń lé adarí pọ́n ká à ń kó ọmọ dó bòlógbò lórí tólógbò kú torótoró kó tó di pé ẹjọ́ náà ó dé rú àbódé dú gbogbo eléyìí sára rẹ̀ olùmọ̀lẹ́pẹ̀rẹ̀ yín ẹ̀yin àlùfáà ẹjẹ́ àwọn olùwọ̀n Al-Qur'ani báwo súnà nàbì sallallahu alaihi wa alihi wa sallam ṣé ń tẹ̀ ń ṣe dáa àbí ọ̀dá àfáà tó ń tẹ̀yàn rìn bàbá oníṣàábù ẹjẹ́ àwọn Qur'ani àti súnà wọ́n ní hasbuna ma wajadna alayhi aba'ana. níta bá wọn afáwa lórí rẹ̀ ti tó wa bàbá ti ní máa ṣèǹsọ wa sórí rẹ̀ bàbá ló sórí rẹ̀ ò ní sórí ibú ìwọ ní ìsìn àwọn afẹ́jú kóńgó sórí ibú ìyẹn ni pé ó sórí ibú la shakka fi tábà padà sídìí alukur'an àti sunna látà inú ti mọ̀ kó ń sórí ibú. wọ́n ní táwọn bá wọn bàbá wọn lórí rẹ̀ táwọn bá lọ́dọ̀ àwọn afá ti tó àwọn. kí ló ṣòro ọlọ́run lọ́jọ́ dá wa ẹnìkan nu òsì tí ń jiyàn kí wọ́n ló le ká padà sídìí tọ́lọ́n ká padà sídìí tà bákan méjì nínú ká rí pé ntẹ́mi ń ṣe kí wọ́n náà pẹ̀lú mi máa ṣe àbí tiẹ̀ ló sì kémi tọ́lọ́n ló borí tànàbì sallallahu alaihi ló lékè gbogbo wọn ò ríran wọn ò ríran iná ìlọ́fà ló fi jẹ́ kí wọ́n máa sọ fún yín pé ẹ máa ti ń ṣeun náà ni a máa ṣe lọ sọdà bí ọdà ẹ̀rí pé gbogbo aláìmọ̀kan ìpọ̀ ọdà tẹ̀sí gbogbo àwọn èèyàn yìí ń báyìí ẹ̀yin mélòó lẹ sọ pé ọ̀dà gbóhùn ma a bá wọn bàbá wa lórí rẹ̀ ti tó wa ìyẹn nígbà tó wù láti nǹkan ni bá o bàbá nígbà tó bá bàbá láyé ni fi roko ọkọ́ tí sì fi roko yìí báyìí èèyàn lè sọ̀sẹ̀ kan tí ò ní kọ ibè mẹ́ẹ̀ẹ́dógún tí gbogbo owó tí gbogbo tí ti ṣe bómúbómú gbogbo ẹ̀ ó di pé tí gbogbo ẹ̀yìn ó ṣe kanko látàrí ipá roko tí ò tó nǹkan kan èèyàn onígbè máa ti ro èèyàn onígbè gbogbo egun ti kanko. láì tí ìdébì kan gbogbo ọwọ́ àṣesàpàtì àfi bíi tọ́ni wọ́n á ní ẹjọ́ ẹ bá mi béèrè tó ń ta tractor wọ́n sì bá wájú wọn ní tractor yóò tó three million ṣé èèyàn lè gbà àwọn rẹ̀ ọlọ́gbà àwọn ẹ̀ wọ́n ní à bàbá rẹ̀ ọmọ sí ẹ̀rọ katakata roko ẹ̀ bàbá gbà yín ìyá báwọn náà bá rọ́nà ẹ̀wọ̀n bá ti kú lórí gbogbo ìtẹ́ni ó sì wá yọ pé kí wọ́n máa fi katakata roko oko tí bàbá rẹ̀ ò fi katakata rori. àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àti bẹ́lìbẹ́lì ni wọ́n tẹ̀kù wọ́n kàn gbàgolo kalẹ̀ wọ́n dèpo sínú wọ́n sì fò owó tutù sínú wọ́n sànà sí wọ́n ríran lọ́nà tí ń lẹ́yìn tán sùn ní ìsìn kí ló dé tí òfin jẹ́ pé táwọn bàbá yín ṣe kù lẹ́sìn àwọn bàbá tó yẹ pé igi wọn máa ṣẹ́wá látòkò kún ó tó dáná jẹun èèyàn mélòó ni tó ń fi igi dáná mọ́ àwa mẹ̀kúnnù gan èédú là ń lò àwọn tó bá sọ̀rọ̀ ara jíjá jẹ díẹ̀ àwọn alo epo bá sí àwọn tó sì rí jájẹ púpọ̀ kìnnì kan wọn ní gáàsì tó ti ṣe báyìí gbogbogbò yóò dẹ́rù bá koko ni pé kí ìwọ òun àìsè dúró lórí ìta báwọn bàbá wa ń bẹ bàbá wa bàbá ńlá ọlọ́mọ ago ago ti jẹ́ lọ́wọ́ tiyín bàbá ńlá ológun mọ́tò rí ebi mọ́tò ẹyọ kan ní máa bẹ lódìdí ìlú kan tí wọ́n máa sọ pé ẹ̀tì kó gbiná ẹ̀tì kó gbiná nítorí ajé ẹ̀tì kó gbaná nù táwọn abẹ́kúta mẹ́ẹ̀ pé ẹ̀tì kó gbiná ẹ̀tì kó gbiná nítorí ajé mọ́tò kan náà ni ẹ tọ́wá di pé wọ́n wá ọ̀wá kó mọ́tò sínú àgbàlá àfi gbígbà tó ń tà. àwọn bàbá àwọn bàbá wa mélòó ló lápàtì aṣọ wọn tó kú aṣọ kìtìpá aṣọ mántòrò lọ́pọ̀lọpọ̀ ọwọ́ tó fi kú. ẹ wá sọ ìjẹba wo la rọ̀kọ́lẹ̀ ń wọ́n rọlẹ̀ mọ́ ẹ tún láṣọ kan aṣọ oorun. la hawla wala quwwata illa gbogbo nǹkan púpọ̀ lẹ ti pa tìǹbù tẹ báwọn bàbá yín lórí ẹ̀ bàbá yín wò ló fi síbí àti fọ́ọ̀kù jẹun síbi fọ́ọ̀kù báwo ẹ rí nísìn ẹ mú síbi lọ́tọ̀ mú fọ́ọ̀kù lọ́wọ́ àti bí ìgbà tí yàn fẹ́ kọ́ ẹ̀sẹ̀ tí wọ́n máa sọ àkó kó kó kó pékin wọ́n máa gbé ẹnu bí tọ̀tún bá ti lọ láti má fọwọ́ sí gbóúnjẹ ẹnu. èmi bákan náà báwọn bàbá wa gbóòlà wa wá ń ṣe ní ìsìn tó bá ti wá kan ìtẹ̀lé tọ́lọ́run ẹtẹlẹta anabi sọlá wọn ni ma wajadna alayhi aba àwọn ẹni tí ń sọ bẹ́ẹ̀ yín ẹ lè rí banu mọ́tò bẹ̀ǹbù o sì ní tí wọn re bàbá ti da bàbá rẹ ògùn kẹ̀kẹ́ lẹ́mu tó fi kú ńgbà tó kan kó sórí ibú oní tó bá àwọn bàbá rẹ lórí rẹ ló ṣe kú torí ẹ ẹ máa rí i nígbà tí wọn bá kan pé wọn fẹ́ tẹ̀lé tọlọ ìgbà náà wọn máa rántí pé bàbá kan ló bí àwọn orí ibà kan ló fi kú bàbá rẹ kò fẹ́ ju ìyá rẹ lọ ìwọ sì ti fẹ́ àwọn mẹ́ẹ̀ẹ́dógún báyìí o sì rántí pé màmá rẹ nìkan bàbá tiẹ̀ fẹ́ ìwọ fẹ́ àwọn mẹ́ẹ̀ẹ́dógún ó tún takùtọ lọrùn takùtà nàbì sallallahu alaihi wasallam torí di eléyìí asakasa ni o tí ọba ti jẹ́ ní tí ọ̀tá kò tọ́ lọ́n bẹ́ẹ̀ mọ bá bàbá mi ẹni tó fẹ́ sórí rẹ̀ sọ bẹ́ẹ̀. ah bẹ́ẹ̀ sìn ọlọ́run ti ṣe wí mò ń ṣe ah kí ló dé tẹ̀sí mi àwọn lọ́ọ́ ta pẹ̀sìn ọlọ́run ah wàláhì irú àwọn bẹ́ẹ̀ ò sórí rẹ̀ bá ń sẹ́nsẹ́ káwùjọ yí padà rẹ̀ ká yí padà látòrí bá a ṣe báwọn bàbá wa nu àwọn bàbá wa ṣe ọlọ́run àwọn bàbá wa ṣe màláìkà tí ì báwọn bàbá wa ṣe ń ṣe nu iná làwa náà sì ṣe torí pé ẹni tí máa ń sọ bẹ́ẹ̀ ó ti fi àwọn bàbá rẹ̀ wí ọlọ́run tí èsà sì ṣe nù ó sọ àwọn bàbá rẹ̀ wá màláìkà tí èsà sì ṣe nù. a sì mọ̀ pé gbogbo ọmọ anabi adam tó wá náà àdéhìí pé aláṣìṣe ni ẹni tó wá dáa jù nínú àwọn aláṣìṣe làwọn tí máa ṣe kíni tí máa túbà tí wọn bá ní ẹka lọ sọ́dọ̀ Ọlọ́run ẹka lọ sọ́dọ̀ sallallahu alaihi wa ó ní tá a bá àwọn bàbá lórí rẹ̀ ti tó wa o ẹ wá sọ táwọn bàbá wa máa wọ̀ bí wọ́n ṣe máa ràn èèyàn mélòó ni máa ràn sọ bẹ́ẹ̀ ní ìsìn aṣọ òfì tá a máa wọ̀ táwọn bàbá wa máa wọ̀ àwọn ọ̀wọ́ rí tẹnìkan bá wọrú ẹ̀ nìsí tọ́wọ́ àjọ̀dọ̀ ẹ̀rí pé bí yóò ṣe ràn kìí ṣe báwọn bàbá ṣe máa ràn tiwọn wọn làwọn modernize ẹ̀ àkìlódé tó ọ̀ràn bá ń ṣe ràn bí wọ́n ṣe ràn da púpọ̀ tọ́ba aràn bẹ́ẹ̀ yóò tún wá sagbára láti pò ń ṣerun bákan tí ò ní jọ tirú ta bàbá mo lè bá a pé wọ́n ń tún àṣà àwọn baba ńlá wa ṣe eléyìí náà ẹ̀kan láàrin ọdún mẹ́wàá ni o àṣìṣe ẹ̀tì ń jojúmọ́ ó di kàkà di kúkú ni baba ńlá wo lọ́wọ́ ṣẹ́ẹ̀tì ni. ndị oníṣẹ́ẹ̀tì tó má na ọrùn àwọn èèyàn dúdú tiwa yìí níjọ tó yìnbó dé ni ó lè níjọ tó yìnbó lè dé ni tòkòtò kúmá káàdì kaka káàdì kòkù kátún kokùn bọnú ẹ okùn tí èsè pé ó bà sírí tí tọ́jẹ́ pé aṣọ bà sírí okùn tí ma bẹ lókè babalá oní ma ṣe bẹ́ẹ̀ lóde bẹ́ẹ̀ lè tì máa nú kúmá tí èsè pé ọ̀ sòkòtò ó dè tí rẹ. ló tún wọ ṣẹ́ẹ̀tì tán ó tún fokùn ṣẹ́ẹ̀tì ọmọ bá bọ́ gbogbo eléyìí sàṣà bàbá wa ni kì sàṣà bàbá wa tó ní máa bá a sọ̀rọ̀ nọ́nọ́nọ́nọ́ ẹ̀sọ́ àwọn bàbá yẹn lẹ́wọ̀n ọ̀làjú ṣé ti di okùn mọ́rùn òun lọ́ àlàjú ń lọ́ làjú ọlọ́mọ alájà máa ti di okùn mọ́rùn máa di okùn mọ́ lọ́rùn

pé tí ọba ti wá kàwé ẹ ọgbọ́dọ̀ bìíye gẹ́gẹ́ bí òyìnbó òyìnbó wa lẹ rí tí ń bìíye wù ní tiwa òyìnbó kan sì ti ń bìíye wù tiwa ẹni tó bá kàwé wọjà làbíà sá hmm? ẹni tó bá kàwé tó bá wọjà làbíà ó mọ̀ pé no wọ́n á localize ẹ̀ á localize ẹ̀ èwo ni localize dípò di irú àwọn ará ilé kí ó tí ò lajú torí ẹ ẹ rí ẹ wúru bùbá táwọn baba ńlá wa máa dá ẹ sòkò àpò rẹ èèyàn mọ́wọ́ lọ sàlẹ̀ dáadáa kọwọ tó wọbẹ ẹ̀yin kọ́ ẹ rí i pé bùbá ti ń já express wọ́n ti mọ̀ pé yes àwọn ọmọ àgbà nù yóò fún dáadáa àpò rẹ ọwọ́ àwa báyìí ẹ ṣe dárú tàwọn bàbá mọ́ wọn lé lẹ́yìn ẹ localize èèyàn fa kó burú. أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون. ọlọ́run ọba kì í sọ̀rọ̀ kó fi kankan lẹ̀ ọlọ́run ní tí a bá ní kí wọ́n padà wá sídìí ntí ọlọ́run sọ̀kalẹ̀ sídìí súnà anábì sallallahu alaihi wasallam ó ní táwọn báwọn bàbá àwọn lórí rẹ̀ ti tó àwọn ọlọ́run ní báwo wá ní kò yé wọn ni báwọn bàbá wọn wọn mọ kankan wọn ò sì sí lórí ìmọ̀nà fẹ́ràn kọ́ lọ́n mọ àwọn ọmọ bàbá wọn ọlọ́run láwọn bàbá wọn la ya'lamuna shay'an wọn mọ kankan. wala yahtadun wọn ò sì sí lórí ọ̀nà kankan tẹ̀lé yóò fi hàn wá pé Allahu akbar torí ẹ bàbá títí ẹ bá ti takò tọ́lọ́n tó takò tà nábì lọ́lọ́n sọ yẹn kì í tó lè máa fi ṣe yàrá pé ẹja padà sídìí ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ta ni ẹni tí ò mọ kankan tí ó àmọ́ àwọn bàbá tó ríran àwọn bàbá tó واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم àwọn ẹni tó ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ táwọn àrọ́mọdọ́mọ wọn tún wá tẹ̀lé wọn pẹ̀lú ìmánì á mú kí àwọn àrọ́mọdọ́mọ wọn máa bẹ̀ pẹ̀lú wọn náà àlìjẹ́nà. àwọn bàbá dáadáa nu àwọn bàbá dáadáa nu bí àwọn bàbá ńlá wa àwọn sàábé àwọn bàbá dáadáa nìyẹn a sọ pé níta báwọn baba ńlá wa tí wọ́n ń sẹ́nu àwọn sàábé orí sọ. àmọ́ àwọn baba ńlá wa nu àwọn baba lóòsà baba ńlá baba ńlá ara nu wo nu. wọ́n àwọn baba ńlá yín nu àwọn baba láwo baba ńlá òfòwò nìyẹn kí ló fẹ́ fi ṣe. ó sì ń ta sẹ́nu lórí ibú ṣe torí kí àwọn ọmọ bá ṣe kíni ká má bàa sórí ká má bàa sórí ibú. ọlọ́wọ́n bá wa fi hàn wá pé gbogbo ń àwọn kẹsẹ̀ rí kí wọ́n ti ka ara wọn ṣe léèwọ̀ fúnra wọn yẹn kì í sọ Ọlọ́run ọba ló ṣe lófin o níṣẹ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi parọ́ mọ́ lọ ẹ wo àwọn káfíìrì gan mà kí nǹkan táwọn ń là kalẹ̀ fúnra wọn ó lè bá a ta àwọn tó gbọ́dọ̀ parọ́ gbọ́dọ̀ Ọlọ́run ló ti wá abẹ́ ìfura ní ìsìn gbogbo ọ̀rọ̀ tí wọ́n máa ń pa gbogbo ọ̀rọ̀ àná tí wọ́n máa ń ṣe àwọn náà tún máa sọ fún yín pé gbogbo nǹkan yẹn o ọ̀dọ̀ ọlọ́run ló ti wá tí ó sì tọ̀dọ̀ ọlọ́run wá kálukú ti mọ̀ yí pé gbogbo nta bá fẹ́ kọ́ tà agbọ́dọ̀ pọ́dọ̀ ta ló ti wá ọ̀dọ̀ ọlọ́run ẹni tí ń ṣẹ̀sìn yóò pẹ̀sìn ọlọ́run ẹni tí ń ṣẹbọ yóò sọ pé náà lolúwa fi ń yọ́nú sáwọn. wala yarda li'ibadihi al-kufr ọlọ́run bá kì í sì yọ́nú sí káwọn ẹrú nǹkan ṣẹbọ sóò kì í yọnu sí káwọn ẹrú òun kún ṣe kèfèrí sóun ní tí wọ́n ń ṣe yẹn wọ́n ti ràn rẹ̀ mọ́lọ̀ ìgbọ́lọ̀ ló ṣe bẹ́ẹ̀ irọ́ lásán ni o àti pé ètò pọ̀jù nínú wọn wọn ò ní làákàyè wọn ò sí làákàyè lọ sídìí pa àwọn parọ́ mọ́lọ̀ ni torí pé làákàyè ni tí máa ti ń ṣe tọ́takùtọ̀ lọ làákàyè wọn a máa fẹ̀yìn jì làákàyè wọn a máa sinmi fúnṣẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ẹni tí máa ń takò tọ́lọ̀ tọ́jẹ́ kẹfẹ́rẹ́ ẹ rí i pé lásìkò tí ń ṣe kẹfẹ́rẹ́ wọn láìkò ní làkà torí pé gbogbo tí ẹ̀sìn kẹfẹ́rẹ́ kó sínú èèyàn ò lè ní làkà ẹ̀kọ́ bá wọn ṣe ìdínú tó fi jẹ́ pé ẹni tó náà bá bá ràn lọ́wọ́ tó bá gba ìsìláàmù nù wọn òun fúnra ara rẹ̀ ni ọmọ sọ pé wàhálà òun ṣẹ̀ṣẹ̀ ní làkà torí nísìn ẹni tó gúnyán ẹ wo wàhálà nítorí tọ́lọ̀ wọ́n tún ṣe ọbẹ̀ òsíkí wọ́n tún fẹ̀gúsí sí i àbí ẹ̀gúsí àtẹ̀fọ́ wọ́n tún wá ṣe ẹran orúkọ ìtàwọn òjẹ́rí odidi orúkọ wọ́n ṣe à pẹ́pẹ́ gbogbo àdúgbò máa fi yẹ̀sì wọ́n ṣe nǹkan kan bẹ̀ á gbé wọ́n á lọ gbé sórí ta fún ta ni kíkọ́ jẹ ẹ dákun làákàyèdà Allahu akbar wàláhì mùsùlùmí tọ́lọ̀ ń ṣe wa ló jẹ́ àní làákàyè àmọ́ wọn gbà tí wọ́n ń sẹ́hùn wàlá kò lè gbà pé àwọn ò ní làákà pé kínni àwọn gbé lọ fẹ́sùn ni èso ọ̀jẹ̀ èso ọ̀tá yín náà láti sọ pọ̀ rẹ̀ wọn lè sùn àṣetọ́ọ̀nì ní kẹ́yìn ọmọ àpè ẹ dákun làákà ìdá mẹ́à kò sí làákà ilẹ̀ àbí làákà ìwọ ní bẹ nínú kéèyàn tọ́lọ̀ ń dá tọ́lọ̀ ń dáadáa kọ́ lọ kó ẹ̀kú wọ̀ aṣọ tó ti dọ̀tí burúkú aṣọ tó yẹ pé tí èèyàn bá gbádùn tí mu rẹ̀ sì ń ṣiṣẹ́ tó o bá rìn nítòsí ibi tó wà ó lè fi odidi ọjọ́ kan sí ẹnìkan wàá gbé wọ̀ ẹ dákun làákàyèdà kò sí làákàyè ìwọ tó ń sìn bóyá o lè sọ̀sẹ̀ kan lọ́sítítù kó tó gbádùn òun ó sì gbé wọ̀.

tó lákàá ìwọ lọ́wọ́ à ń bẹ̀ ẹ̀ní ẹ̀ ń ṣe ẹ̀sìn kan tó yẹ kí gbogbo ẹni tẹ́ bá ti bá wájú ẹ̀nà ń pàṣà ẹ̀nà ní ọ̀rẹ́ rẹ ẹ lákùn lákàá ìwọ lọ́wọ́ à ń bẹ̀ ẹ̀sìn lẹ́sìn lẹ́ ń ṣe ó di pé wọ́n rí ẹnìjọba ṣe súnmọ́ dandan wọ́n ṣe rí sá wèrè nìyẹn ẹ̀sà ń bọ̀ wọ́n sì láwọn ń ṣe àṣà àwọn baba ńlá àwọn níjẹ́ ká yóò ká jẹgba ká sì má ná padà ní ọjà yóò gún láìsẹ̀ ẹ dákun làákà ìdá kò sí làákà ń bẹ mẹkànnà làákà ìwò lọwà ẹ bọ wò ẹyin ọpin ẹ wá lẹ ń ṣe kínní kan orò làákà ìdá ẹ dákun tí ì bá ṣe pé èèyàn bá fẹ́ yàgbẹ́ tí ì bá ṣe pé èèyàn bá fẹ́ tọ̀ ṣé ìdí rẹ dùn wò ìwọ fúnra rẹ ah iná ló fi jẹ́ pé nínú èdè lárúbáwá wọ́n ní ìhòòhò wa orúkọ rẹ̀ ní sáwò à nítorí pé yóò dùnyàn tẹ́lómi bá rí tí ọba sínú ẹ̀mí jẹ kó dùn ọ̀ngbà tẹ́nìkan rí di rẹ̀ ọ̀ gbádùn pé hàn ó rí pé ẹni tó bá rí di rẹ̀ ọ̀fẹ́ lé mú so àwọn kan wá sídìí lẹ̀ wọ́n bọ́ òhò ọmọlúwàbí wọ́n rin òhò káyé wípé àṣà baba ńlá àwọn ẹ dákun làákàyèdà làákàyèdà sí làákàyè mbẹ́mbẹ́ kò sí làákàyè mbẹ́ làákàyè ti dàrú tó wọ́n sì láwọn gbàṣà baba ńlá àwọn kà bákan náà làákàyè olówó à ń bẹ́ẹ̀ nígbà tí wọ́n sọ pé ọlọ́run tó dá wọ obì ma ẹ dákun ẹ sì mọ̀ pé tí yẹn ọba bí ma wàhálà ni o. Eh, obìnrin tó bímọ nìkan kọ́ ló máa ń ṣe wàhálà o àti téèyàn bá láàánú o àsìkò tó ní ìyàwó rẹ̀ ń bẹ nílé bọ́ọ̀rù ṣé wọn náà wọn bá ń bọ sọ̀rọ̀ yọ wò ẹ̀ kò ní wo rẹ̀ ń gbà náà níjọ́ tí ìyàwó ọlọ́run á wọlé bọ́ọ̀rù tí ìyàwó rẹ̀ ó bímọ ṣé irú ìdààmú kò sí gbogbo àdúrà tá a máa ń ṣe náà ṣé ọ̀rọ̀ náà gbà wọn ẹlẹ́nìkan ní sọ́ọ̀tì kan wọn ni kò dáwó kálukú tí wọn dáwó kálukú tí wọn ẹ̀fẹ́ mọ̀ pé àwọn ọmọ owó pa tí wọn bá tún mọ̀ ṣe kí ni wọn bá tún wọn ti wá dáwó mílíọ̀nù yẹn ti pọ̀ ẹnìkan á sáré bọ̀ wọ́n ń sáré bọ̀ náà á gbé mílíọ̀nù tiẹ̀ dé wọ́n á nọ́ọ̀ láti tilẹ̀kùn gbogbo owó tó ń tì bá diwọ́ máa owó tí ọ̀rọ̀ ọ̀run rí mílíọ̀n àdúpẹ́ hmm. fọlọ̀ sẹ́nìkan á máa tàn jẹ nínú ìsìláàmù yìí ìgbé ah, ẹ máa gbó wa ẹ máa gbó wa ńgbà tó à gbé bọ̀ wọn á ti tilẹ̀kùn sọ̀rọ̀ kọ́rọ̀ ra padà ni ojú ọ̀nà orí pọ̀ bẹ́ẹ̀ bá gbà ń bẹ̀ ń fi àmọ́ jẹ́ káwọn ọba ọ̀pẹ jésù tẹlifóònù tó dọ́dọ̀ jésù ẹwù ẹ̀tà jẹ́ mo làákà ẹ wá máa gbé fún hello hello jesus sani ẹ ok ok ok dadi ẹ ọmọ rẹ kan ló gbé gbogbo wa late ṣé ká gbà ok thank you jesus thank you father pé gbogbo àwọn òpònú náà ṣe ń pàtẹ́wọ́ làákà ìdá làákà àwọn ti fọ́nká dànù ẹ̀sìn ẹ̀tàn jẹ́ irọ́ lásán wàá lò ní fóònù nọ́mbà tọ́dọ́dọ̀ jésù ẹ gbọ́rọ́ ńgbà ọjọ́ pé gbogbo ẹ̀ náà irọ́ náà ní irọ́ láǹtìláǹtì bí irọ́ ẹ̀ bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ lọ́gbòye sí. bàbá olówó náà sì tún dunnú pé wọ́n ti torí tó ń pe jésù jésù dáhùn. a ibi ìrọtí tàbí àkàrà gbóná làákà ìwà dà nítorí tọlọ níbo làákà ìwà fẹ̀yìn tẹ ń tẹ̀lé ṣéwù kan ó ní pọpọ ànábì Mùsá ọwọ́ ńlọwà ló tún wá ṣe plate number sí mọ́tò rẹ̀ pé pọpọ ànábì Mùsá the original ojúlówó rẹ̀ ọ̀dọ̀ ńlọ́wà ẹ dákun àwọn títí lọ bélé ìhùn náà wípé torí ẹ dákun kí ni kọ̀ọ̀kan wọn wàá sì fún yẹn ẹ̀yin dàbí àpáta tí ó fi nà tí ó yọ omi ẹ dàbí òkun tí ó fi nà tí ó kún sọ́nà méjìlá àwọn tó wàá máa ṣẹ́rú lọ fẹ́lẹ́ wọn kò ṣe wo àwọn àkíní àbí wọn tọ́ ṣe pọ́pá làákà yín ti dàrú dànù torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìjọ tọ́lọ̀ ń bá fọ́nà mọ̀nyà lèyìn ọmọ wa mọ̀ pé ah Allahu akbar ṣé pé èmi náà ni mo ti ya dìdìrín lọ báyìí fádúró ọdún yìí. ẹni tó sọ pé kọ́ wa gbọ́wọ́ tó bá ti gbọ́wọ́ tó ọ̀dọ̀ kan nínú ọmọlẹ́yìn òun fọkànbalẹ̀ àlìjáná ti di rírì gbòlákẹ́yìn ó ti dàrú dànù ẹnitọ́lọ́mù bá fẹ́ sí lọ́nà òun èmi làákà ẹ̀ sọ wá nígbẹ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ sì pọ̀ tó yùn ní tó máa ṣẹlẹ̀ ni pé tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà gbogbo yóò díje ro òun àgbẹ̀yìn jẹ òun àsùnmọ́gbò yín wọ àlùjánà bọ́yá náà di ìrókò wọn gbá ni o bọ́yá náà láàrin ni o tó wọ́n sá gbàbì kan tẹ́ra tó ń bá ti wá wà àlùjáná tó wọ́n wà á pọ̀ yín kalẹ̀ ẹ̀ wà á dé yàn nígbà tó lọ́wọ́ ọmọ ti ń ṣẹlẹ̀ pé àwọn ọ̀daràn kan wà nù eléyìí nǹkan ọ̀daràn ńlá ẹ̀rọ làákàyè náà wà á dà sẹ́ni tí ó gbà bẹ́ẹ̀ pé tí mo bá ti gbọ́wọ́ fún ṣéwù yìí o yóò kó mi wà àlùjáná gbọ́ náà fàyàwọ́. tó ń torí ẹ̀ wà láàwá dúpẹ́ fọlọ́run tó ṣe wá mùsùlùmí ẹni tí ó bá ti gba islam kójú yí ọkọ yá etí ẹ dáadáa ẹni tí ó ti gba islam ìdọ̀tí ń fọ̀nà kan wọnú ọpọlọ rẹ̀ tí ò tí ì ríran wọ́n gba islam wò kójú rẹ̀ wá yá kò ní tọ́la tó fi ríbi tójú rẹ̀ ti dúdú tẹ́lẹ̀ tọpọlọ rẹ̀ ti gba ìdọ̀tí sínú. Umar radiyallahu anhu gbàtọ́ lọ sọ̀rọ̀ pé àwọn kèsèrí ò ó ní wà láà nílàkà nígbà tá àwọn kèsèrí lóòótọ́ torí mo làákà ẹ wà tó fi jẹ́ pàwà fúnra wa láàfọ̀ ara wa gbọ́mọ tíyàwó wa bí torí pọ́ba àtijọ́ obìnrin táàsì lọ rí mọ́lẹ̀ láàyè kò sí làákà oṣù mẹ́sàn-án tóbìnrin kan ti ń ṣe wàhálà káyé ọwọ́ ọmọ tó bẹ́ẹ̀ náà ní bá wo ìṣesí ìṣẹ̀mí àwọn kèfèrí lónìí ntọ́lọ̀ ní kí wọ́n gbé pamọ́ wọ́n ń gbé hàn làákàyèdà bí obìnrin tó jáde tó sì gbogbo òdílẹ̀ ó sì ní ayé ń serú ẹ̀ ọ̀làjú ni ó ní làákàyè kí ló kilotuku to tó fi hàn kọ́nu lé gbogbo olu ti rí sọ àwọn ọ̀lẹ́lẹ́ èkìsà tó di yọ́ dànù kálukú ó sinmi kò sí ẹlẹ́kùn aka òní ń bẹ sẹ́ni títọ̀ ń gbọ̀n òun àtàwọn ọ̀rẹ́ wọn sì ń sọ̀rọ̀ ó sì rọra kó wọn ju wọn báwọn ó kó omi tí wọn ti jókòó tí wọn ń sọ̀rọ̀ ó wọn látọ̀ọ̀kan ó tún rẹ̀ pé ẹ̀wọ́ bó ṣe rí dà kí lọ́wọ́ fún yọ ṣòkòtò kó ń bì í mi sokoto ń ni. ń bò fẹ́ni tó ṣe pé tọ̀ ń ó rọ gbogbo ẹ̀wù rẹ̀ ọkà ó ayẹ gbogbo tání o pọ́npọ́dọ̀dì rẹ̀ ló kùtì ọyọ ọ̀tà ó sì rọ ayẹ gbogbo ẹ̀ àti bí ajá ní máa ń tọ̀ ẹ dákun kí á gbogbo etí ẹ wọ̀ láti lé la kò ẹni tó ṣe pé ó gbéra kó ńlé kò sí lè gbẹ́ sílé lọ sí pápá èèyàn pàtàkì ni wọ́n ń pè fa ó sì lọ sí pápá ń gbòde pápá bàbá yọ ṣòkòtò kó ń dì dì bàbá bá ń ẹnìkan náà gbogbo wọn àwọn aláìnílàákàyè ọ̀làjú aláìnílàákàyè ẹnìkan á pé hàn òun rí di ìyá alágbájá ńgbà tó lọ yàgbẹ́ òun náà pé hàn èmi mo rí di bàbá alágbájá ẹ dákun ẹ wò làákàyèdà làákàyèdà irọ́ lásán tó gbogbo eléyà fi hàn ọ́ pé à Islam ní ìjà gbọ́n Islam ò ní ìjà gbọ́n tí ó bá ti sí Islam bí ẹranko lọ́mọ èèyàn ṣe ìwọ náà máa wá fi làákà ìwòsè sí àwọn mùsùlùmí nìsín kó wo nínú àwọ àti wọ tani làákà rẹ pé máa wò nínú àwọ àti wọ tani làákà rẹ pé ìwọ tó jẹ́ pé tó o bá tiẹ̀ tún ṣèṣì rí lè gbẹ́ gan tó ti yàgbẹ́ ẹsẹ̀ wo lọ́ọ́ máa gbé wọlé bíra rẹ léwu ìwọ káfìrí ẹsẹ̀ wo lọ́ọ́ máa gbé wọlé ìgbẹ́ kẹ́ni èyí tó yẹ pé òfin wo ló dé ó gbé dábàá ti wọlé náà lọ wọlé <laughs> so làákàyèdà mùsùlùmí ńkọ́ ẹsẹ̀ wọlé máa gbé wọ̀ ẹsẹ̀ òsì ni tẹ́lá jáde ẹsẹ̀ ọ̀tún ìwọ sì sì gbé wọnú mọ́ṣáláṣí bó ṣe gbẹ́sí òṣù wọlé ìgbẹ̀rún náà ní gbogbo ọmọ mọ́ṣáláṣí kó rábò látọ̀dọ̀ màláìkà kó tó kàn yín alihamdulilayi torí ẹ̀ àdúpẹ́ fọlọ́. ẹni àkọ́kọ́ tọkọ́kọ́ ṣe gbogbo àwọn ìlànà kílànà yìí fáwọn lárúbáwá òun náà ni ẹni àkọ́kọ́ tọkọ́kọ́ ṣe ìlànà yìí fáwọn lárúbáwá òun náà ni ẹni tí wọ́n ń pè ní amúr ibn luhay al amr ọmọ ma alkhuzai haị là kọ́kọ́ ẹni tọkọkọ tọkọkọ tó fi hàn wọn pé ẹranko kan ẹ lè filẹ̀ fọlọ́n kò gùn mà a so àti lọ mú gbogbo orú sọ fún wa nínú àdéhùn kan tó èyí tí ìyá ńlá wa Aisha radiyallahu anha tó gbà wá ó ní ra'aytu jahannama mo rí iná jahannam yuhattimu ba'daha ba'da tí apá kan rẹ̀ ń rọ́lu apá kan bí alágbálúgbó omi òkun wa ra'aytu amran mo sì rí amr ọmọ Luhay al-Khuzai yajurru qasabahu tó ń kó ìfun rẹ̀ ká. nínú náà jahannam wa huwa awwalu man sayyaba sawaib àti pọ́n la koko ẹni tó kọ́kọ́ pé ká fi ẹranko kan lẹ̀ fún àwọn ọ̀sà ànábì ni mo rí inú jahannam Nigba tí jahannam máa ń rọ́ lura wọn bí alágbálúgbó omi òkun tí amúr ibn luhay ti ń kó ìfun rẹ̀ kánú jahannam a ọlọ́dà kò sànù wa o alimami tabari òun gba ẹgbà ọ̀rọ̀ kan láti ọ̀dọ̀ abu huraira radiyallahu anhu ó ní mo gbọ́ tán nàbí sallallahu alayhi wa sallam tí wọ́n sọ fọ́kàn nínú àwọn sàbí tó kọ́ rẹ̀ jẹ́ aktham ọmọ aljawul anabi ni wọ́n aktham mo rí amur ọmọ aluhai tí ń kó ìfun rẹ̀ ká nínú náà fama ra'aytu rajulan ashbaha bi rajulin minka bihi wala bihi mink ìsìn rẹ̀ nìkan rí láyé. tọ́jú ẹlòmíì tẹlòmíì náà sì jọ dẹ́dẹ́dẹ́ bí wọ́n ti ṣe jọ amúrò ọmọ àlùháì ah. àpèjúwe yóò dáa olórí ibú ìní amúrò ọmọ àlùháì kì í tún ṣe pọ́n làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gbé ẹja sí ilé yìí lẹ̀ tó sà ó anábì tún sọ́nà àdéhìí pé òun làkọ́kọ́ ẹni tó tiẹ̀ kọ́kọ́ introduce ká máa jọ́sìn fún sà sáwọn lárúbáwá anábì lọ́ọ́ lálàá àlìjánu fi àlá sí lórí wípé máa lọ sí etí òkun ní Juda ìlú tẹ mà lónìí náà ni wọ́n ń pè ní wọ́n ń pè ní Jidda lónìí ó kọ rẹ̀ ní Juda wàá rí òòsà tí àwọn èèyàn anábì Nuh hàn sí yẹn Wadda àti Suwa àti Yaghutha àti Ya'uqa àti Nasra wàá bá létí dèbè òkun lọ́kọ́ wá fáwọn èèyàn rẹ̀ iná lọ́lọ́run fẹ́ máa sìn lọ́kọ́kọ́ kó sàwọlẹ̀ lárúbáwá. orí lójú àlá ó sì lọ kó wa anabi ni mo rí ń fa rẹ nínú náà jahanna èmi ò ẹnìkan tẹni náà sì jọ dẹdẹdẹ bó o ti ṣe jọ faqala aksam aksam wa ni akhsha an yadurrani shubuhuhu ya rasulallah ẹ̀rù ń bà o kọ́mọ̀jẹ̀ bá a ṣe jọra wa yìí yóò ṣe o pé ó bá mi. <laughs> ìyẹn ni pé ńgbà tí mo jọ ọ̀daràn tó máa jẹ pé ó kó bẹ́mi náà faqala Rasulullahi sallallahu alayhi wa sallam anabi wa ike àti ọlọ́run kọ́ máa bá a wá sọ pé láà innaka mu'min mu'min ni wọ́ wa huwa ṣùgbọ́n òun kọ́ kẹfẹ́rì ni innahu awwalu dina Ismail òun làkọ́kọ́ ẹni tó yí ẹ̀sìn anabi ismail padà ẹ̀sìn anabi ismail ní kásìn lọ́n lò nìkan ṣùgbọ́n amúrò búnú lùhàì òun làkọ́kọ́ ẹni tó kọ́ kó sàwọ́ ilẹ̀ larubawa wa bahara albahira òun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ sọ pé kí wọ́n máa gé etí ẹran ẹran tó bá ti bí máa bo márùn tó bá ti bí abo márùn kọ́ pa obìnrin ọ̀gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ wọ́n sẹ́yẹ́ bẹ́ẹ̀ sẹ́ ibà òun sì làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ẹja wàhámàl hàmí òǹsìlà àkọ́kọ́ ẹni dọ́kọ́ sọ pé ẹran yìí ó àtúgbọ́dọ̀ gún mọ́ àgbọ́dọ̀ gbẹ́rù lé lẹ́yìn nítorí pé ó ti sọkọ fáwọn ràkúnmí wọn ti bímọ mẹ́wàá. eléyìí túmọ̀ sí pé tí ẹnìkan bá mọ kèfèrí kan tí wọ́n wá rí wọ nílùú kan wọ́n wá ń pè ọ́ pípé mr Ògúndípẹ̀ mr Ògúndípẹ̀ ah orúkọ tiẹ̀ sì ń jẹ́ Abdul Qahhar bó sì wá wẹ̀yìn rán náà ah, Mr Ogundipe Ogundipe báwo Abdul Qahhar lẹ́nu ah ẹsẹ̀ yìí ó kọ́ yín padà ah, ní àní Abdul Qahhar lẹ́nu mùsùlùmí lè mí. Hmm, jíjọ tó ọjọ́ Ogundipe inshàlá kò pé kọ́ wọ àyè tó Ogundipe ọwọ́ ọjọ́ ọgbẹ́ndẹ́ alikiyama olùkọ́ ẹ̀dí tánà bisọ lọ́wọ́ àti náà sọ pé jíjọ tẹ́ ẹ jọra yín kò kó bá wọ torí pé wọ mọ́mìnì ni wọ́n ṣùgbọ́n òun káfíìrì lọ. ọlọ́wọ́n bá ní tá a sọ fún wọn pé ẹ máa bọ̀ ẹ̀yin ọ̀sẹ̀ bọ̀ ẹ fi ń sọ̀kalẹ̀ ṣiṣẹ́ òfin rẹ̀ àwọn àdájọ́ tó hàn lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi tó jí sí pé bá lórí rẹ̀ o àwọn bàbá wa àwọn ni lè wa àwọn wa àwọn ló ń darí àwa kún má ibi tó bá wọ ẹ̀fúùfù lẹ́lẹ́ wọn ló lè darí èrè oko tiwa gbà ọlọ́run bá wa dá wọn lóhùn fẹ́ni tó ń takò wọn ipe tó bá pélé yìí bá ti tó yín ajẹ́pẹ́ yìí náà ń kọ́ ẹ̀ nílàáká ìnù tó ráhàn bàbá yín ò nílàáká ò ẹ̀yin ó sì mànà tó ráhàn bàbá yín kọ́ wọ́n ti ṣìnà hmm, ẹ̀mọ̀ kí n tí ó tún bí jà mí ìgbà tí èèyàn bá sọ fún ọ pé n tí mo bá bàbá mi lórí rẹ̀ mò ń ṣe tí ò bá ní a. Ah, ajẹ́ pé wọn ò ní làákà ẹ̀nù yóò ní ẹ́ tó mí nìkan àwọn dáàdì mi ò ní làákà bẹ́ẹ̀ ni àwọn dáàdì rẹ̀ làákà wọn ti fọ́n ká dànù. sẹ́wọ̀n pé tókù tí ó ṣe nìsín yọ yọ ẹ̀sẹ̀ ni tẹ́sí ọba sí ọ̀ràn ó lè lọ gbé mọ́ torí pé ẹni tó sì nàkan ìfẹ́ kí wọ́n sọ kó ń sọ tọ́ ọlọ́run ọba takùn wọn bẹ́ẹ̀ ọlọ́run níbẹ̀ ni àwọn bàbá yín ò ríran wọn ní làákàyè ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ náà ní ìsìn nínú àwọn tí ń ṣẹbọ tí wọ́n ní àwọn àdìsọ́kàn tí ọ̀dà gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tí ọ̀dà tẹ́ bá sọ ọ̀rọ̀ fún wọn nípa ẹ̀sìn ọlọ́wọ́n ní táwọn bá bàbá wọn ni nítorí pé fẹ́ẹ́nu ni wọ́n ń tẹ̀lé ká mutí ká sábòsí ká ṣẹbọ ká sóòṣà ká má sọ nítorí ọdún eégún ká má sọ nítorí ọdún orò ká dáwó nítorí pé a fẹ́ wa gbogbo rubbish nonsense wọ́n sọ pé báwọn ṣe báwọn bàbá àwọn nítawọn bàbá àwọn sì ń ṣe níta yìí fi ń gún táwọn ọmọ àwọn òfin máa kú. bákan náà ètò bá bàbá rẹ̀ lórí pé bàbá ń sin náà ni oní òmùra sí ni. bó ń ṣe báwọn bàbá òun o ẹni tó bá bàbá rẹ̀ lórí pé mu gbó òun náà kò tí ẹ̀ ní ma lórí pé mu gbó òun ọmọ agbin ni. tọ́ bákan náà ẹni tó àwọn bàbá rẹ̀ lórí pọ́rọ̀ tí ò tọ́rọ̀ wọ́n máa ti torí rẹ̀ ṣẹ́gun kí náà tún fẹ́ máa ṣe ọ̀rọ̀ tí ò tọrọ ọmọ ti torí rẹ dìtẹ̀ kí ló náà fẹ́ máa ṣe ọmọ ọlọtẹ kí ló ń fẹ́ kó náà sùn níbi ọlọ́run fi hàn wá pé bá a ṣe báwọn bàbá wa kìí sọ̀nà kìí sọ̀nà sáwọn tí ọba ti da ìyẹn tẹ̀ láwọn bàbá rẹ̀ ń ní àmà ike bí lágbájá ṣe ń ṣe lèmi náà máa ṣe kọ́ bá má dà lẹ́yìn pé bọ́kọ̀lọpọ̀ ṣe ń bá ká nínú ìgbésí ayé nù nísì. irú rẹ̀ náà sì tún wà láàrin àwọn olùmọ̀ ẹ sọ pé nígbà tó ti jẹ́ pé lágbájá làwa gbà lólùmọ̀ wa kọ́ máa kó wa nṣó gbogbo tó bá ti ṣe làwa náà ṣe tẹ́ a mọ̀ pé èèyàn òun náà lè ṣàṣìṣe tó bá wá ṣàṣìṣe ẹ wá ní tó ti ṣe lẹ́yìn náà ṣe kìí ṣe màláìkà kìí ṣe ṣe jẹ́ gbogbo bẹ́ẹ̀ máa ṣe ń lọ ẹ máa kíyè sára ẹ máa kíyè sára torí kọ́ má sìn lọ́nà ẹ̀gbọ́n tí Abubakar sọ ni lọ́jọ́ tó àrólé fanabi ó ní ma máa tẹ̀lé tèmi o lópin ìgbà mi náà ń tẹ̀lé ti rí pé mi náà takò ajẹ́ pé kọ̀tọ́ tọ́ kẹtún tẹ̀lé ma tó bẹ́ẹ̀ lọ yẹ ká máa ṣe àwọn àtúngbọ̀dọ̀ pé hàn torí pé olùmọ̀ wa yóò ó ń tẹ̀lé kìtàbù wa sunna ń gan alára di kìtàbù níjọ́ tó fura èyí ọba ti yé wa dárí pé kílẹ̀ yọ ọmọ lọ kó sí kòtò ń bí ẹ dákun èyí tẹ̀ tún ṣe but mo rò pé ìgbà tí ọta kó súnà ti ṣàlàyé fún wa báyìí ok wọn ọta ah, kura wọn a bẹ́ẹ̀ ni ṣe tẹ pàkíyèsí mi o mo ṣe bọ́ jọra wọn ni jọra wọn lóòótọ́ sẹ́mi pí pẹ̀lú bẹ́ẹ̀ ìníkàlùkù ṣe rí ó lẹ́yìn èèyàn ń wò mìíràn pọ̀ wọn ni kí ni kí ló dé tàn sí ń wọ ọ̀ràn tí mo bá ṣìnà ẹ̀sìn ṣé kìí ṣe pé mo ti ń ṣìnà ṣé pé mo ti ń àwọn èèyàn ń wò ó ní ẹ̀yin náà mọ̀ ni o bá a bá wí fún ọ gbólóhùn ẹni tó o bá gbọ́ á fi dàbọ̀ wí tó báwọn èèyàn ṣe yẹ wọ́n rí nu kí esi aṣọ pé hàn wọn àti jẹ́ pé àṣà yín náà wà á di màláìkà rò pé nítorí pé èèyàn ni ẹ̀hìn ló ti jẹ́ tó tún kọ́ kìtàbù wa súnà òun sí màláìkà wa ni màláìkà ìwọ ló kọ́ tiẹ̀ síbẹ̀ yẹn ni tontori délé ìwọ ṣe rí nu bẹ́ẹ̀ sì ọlọ́run ṣe rí nu èèyàn là wá àṣìṣe wa pọ̀ kọ́ lọ́n forí jìn gbogbo wa bẹ́ẹ̀ náà ni nípa tayé ọ̀gá rẹ̀ tó kọ́ ọ́nṣẹ́ tó yẹ pé ọmọṣẹ́ ọmọṣẹ́ títí láti ọ̀nà títí wọn ti máa wá wá kò túmọ̀ sí pé kó ṣèkan kọ́ mọ́ yìí lọ́wọ́ ẹ̀hẹ́n òun ní wá gbé débi pé ah, ntọ́gọ̀ ọba ti mọ ẹnìkan ọmọọmọláyé irọ́ ni o so kò ní jẹ́ ká sì ṣèrè ọ̀pọ̀ torí ẹ̀ ọlọ́run ọba ni wa idha qila lahum ittabi'u ma anzala Allah nínú àyà mi nù suratul Baqara ọlọ́run níta bá sọ fún ọ pé ẹ̀tẹ̀lé ntọ́lọ́run sọ kalẹ̀ qalu bal nattabi'u ma alfayna alayhi aba'ana ọlọ́run ni wọ́n dàn yín níta báwọn bàbá lórí rẹ̀ látẹ̀lé awalaw kana aba'uhum la ya'qiluna shay'an wa la yahtadun. báwo ni ọ̀rọ̀ ṣe rí tí wọ́n bá mọ̀ báwọn bàbá àwọn ò ní làákàyè kan wọn ò sì mànà. tó eléyìí sẹ́wọ̀n kọ́lọ̀ tọ́jọ́ dáwà tọ́jọ́ dáwà bàbá wa ní bá wa sọ̀rọ̀ tó eléyìí fi hàn wá pé bẹ́ẹ̀ lòfin ọlọ́run tí ẹ bá wá wo àwọn nǹkan mẹ́rin yìí táwọn lárúbáwá ṣe léèwọ̀ lórí ara wọn ikú ẹ wọn lẹ̀ fọ́lọ́run fi wọn lẹ̀ fọ́lọ́run sáà lè lò lẹ́rù láti sọ pé àwa mùsùlùmí náà kò wa àfilẹ̀ báyìí ni Abu Hanifa gbọ́ Abu Hanifa sẹ́mi kan náà àwọn olùmọ̀ Islam ta ló tún ani imaamu malik atuni alimaamu shafi atuni alimaamu ahmed atuni alimaamu alayth ibnu sa'ad atuni alimaamu thawri atuni alimaamu abu thawr atuni alimaamu tabari wọn pọ̀ rẹ́gẹ́dẹ́ alimaamu abu hanifa òun ṣàkíyèsí pé. ọlọ́run ọba ṣe àfihàn nínú àyà yìí pé gbogbo ń dáwọn kèfèrí láyé ojú dúdú tí wọ́n láwọn sílẹ̀ ó di tọ́lọ́run ọlọ́run lòun ọ̀fẹ́ ọlọ́run sì ṣàlàyé fún wa pé òǹkóhùn pé kún ó ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé kọ̀tọ́ nínú ìsìláàmù náà nu kémi náà kọ́lé kan kalẹ̀ kí n pé mo bọ́ ọlọ́run kémi ọmú kankan nínú dúkìá mi kọ́ pé ó di tọ́lọ́run báwo àníṣà gbọ́ yé nu a tó bá jẹ́ bẹ́ẹ̀ níta ń pè ní alowok kọtọ nínú islam lọ́dọ̀ abu hanifa ṣùgbọ́n gbogbo olùmọ̀ islam yóò kú takò wọ́n ní wakfu wa mọ́ṣáláṣí ní ìsìnbẹ̀ wakfu rí wọ́ọ̀fù là ń pè. kẹgbẹ́ kànga kalẹ̀ ní ìsìn wọ́ọ̀fù ni wọ́n ń pè. kí ẹ ṣe afárá sórí ọ̀nà táwọn èèyàn ń tọ̀ tọ́yẹ pé kò sáfárá ń bẹ̀ tẹ́lẹ̀ ẹ sì ràn wọ́n lọ́wọ́ kó ọmọ ọ̀rọ̀ náà gbà kí lórúkọ rẹ̀ wọ́k. ẹ kọ́lé ẹ̀kọ́ kalẹ̀ kó máa sàwọn mùsùlùmí láǹfààní orúkọ rẹ̀ ní kíni wọ́k. mọ́sálásí lójoojúmọ́ fisabilillah fisabilillah ojú wa ń tì yín torí tí wọ́n ti fisabilillah wọ́n máa wò yín pé ah, ìròyìn náà ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm? ìròyìn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti fisabilillah ojú ò tiẹ̀ tì yín ẹ bá ní òkè kò sí wàhálà ẹ má tún ṣe fisabilillahi mọ́ṣáláṣí ẹ wá lọ ra ọ̀kadà bíi mẹ́fà ẹ wá pé waqfun li masjidil madina ẹ pé ẹ mọ́ kọ́ máa jẹ́ ti mọ́ṣáláṣí madina. gbogbo owó táwọn ọ̀kadà yẹn bá pa yàtọ̀ sówó ẹni tí ń wà tá a fún ó di ti mọ́ṣáláṣí àti fún àtẹ̀dọ́ mọ́ṣáláṣí hùn àti fún àtẹ̀dọ́ mọ́ṣíìnì ẹ̀ títà ní ti mọ́ṣáláṣí gbẹ́nsẹ̀ máa ń ṣe láyé nù jàmáà tẹ̀sí ní rí káwọn máa ṣe fíṣẹ̀bílì láìka yàtọ̀ sípò àti kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ mọ́ṣáláṣí ó tún ní wọ́ks bí kákí gbogbo lẹ̀ tọ́wọ́ àwọn ajú mọ́ṣáláṣí olówó kan wá kọ́ ṣọ́ọ̀bù síbẹ̀ wọ́n á sì háyà nígbà tí wọ́n sì háyà gbogbo tó máa ń gbà ń bẹ̀ waqfun lil masjid sẹ́mi pé wọ̀nyún yóò tó kí lè má mú gan ọmọ gbowó sùn sá bàbá tí ń pè ń kọ́ òun náà gbowó sùn wọ́n fẹ́ táìs wọ́n fẹ́ gbẹ́ni wọ́n fẹ́ sáà máa pé ẹsẹ̀ ìrànlọ́wọ́ báwò mo rò pé yé wa gílóòbù kan jó ìṣòro bilmali majida pé kíni kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ tó bá ń ṣe máa ń ṣe láàyè nù kí ni wọ́n ń pè lẹ́yìn alwaqf. tẹ́ bá wo àwọn alukur'an tá a gbé sínú mọ́ṣáláṣí tẹ́ bá wo ẹ̀gbẹ́ẹ̀gbẹ́ rẹ̀ ẹ̀ lè tún ọjà stamp kan mọ́ èyí tí sì jà má ọ̀wọ́ pé ń bẹ́nu mọ́ṣáláṣí ó kọ rẹ̀ nu waqfun lillah tọ́lọ́ọ̀ni ìyẹn ni pé tọ́lọ́ọ̀ni ṣùgbọ́n àǹfààní rẹ̀ àbùn àwọn èèyàn

eléyàn ni wọ́n ń pè ní al-waqf wọn kì í tà wọn kì í rà torí ẹ̀ ò ní rí kí wọ́n kọ sí mọ́sálásí pé for sale ẹ́ bóyá oríire for sale báwo alukur'an ní ìsìn tó bá ti rí inú mọ́sálásí ò ní rí for sale pé kí ló dé ẹ́ ńgbà tí mọ́sálásí ní ìdí owó ẹ́ kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ àbí ká yọ lẹ̀kùn ipa fẹ́ pààrọ̀ lẹ̀kùn èyí tá yọ for sale for sale kọ̀ tọ́lọ̀ ní láéláé láyà tún lò sí wòmí lára mọ́ṣáláṣí ni a máa lè tà á káfí ṣe mọ́ṣáláṣí láǹfààní eléyìí wọ́n pè ní istibdal waqf ìyẹn ni pé n ta ṣe ń wá àrípé kò wúlò mọ́ a lè fi ṣe nǹkan míì tí ó wúlò bóyá àwa lè rí ṣe ṣe nǹkan míì tó wúlò àfi ká tà bẹ́ẹ̀ ni wọ́n pin tíra fún ọ pé àwọn bọ̀ ọ́ wọ́n bọ̀ ọ́ waqfu ni wọ́n ń perú ẹ̀ ọ̀ gbọ́dọ̀ tà tọ́sẹ̀ ìdìgbà tó máa sọ síbẹ̀ pé not for sale náà gbọ́dọ̀ ta àmọ́ tí wọ́n bá ti sàǹfààní lára rẹ̀ tán wọ́n náà gbọ́n ẹlòmíì ìwọ náà ò gbọ́n ní tíra yẹn o kí ló mú àǹfààní inú rẹ̀ ńgbà tí wọ́n ti lù tán bẹ́ẹ̀ ni wákfò rẹ̀ wákfò yìí ó yẹ ká mọ̀ nípa rẹ̀ láwùjọ wa àwọn tó lọ́n fún lówó ẹ̀yẹ kẹ́ ẹ ṣe o kéèyàn tó kú ẹnìkan béèrè lónìí ó ní ẹ dákun sáàlì fowó zaka kọ́ mọ́sálásí rárá o ìtọ́dọ̀gba nígbà lè fowó zaka kọ́ mọ́sálásí ọwọ́ alẹ́ ìwòlá fi kọ́ mọ́sálásí wọ́ọ̀f ni wọ́n ń owó kan ọ̀tọ̀ tí èsì zaka lọ́yọ̀ nínú owó rẹ̀ ló fi kọ́ mọ́sálásí mo gbọ́n lọ wọ́n yìí tà wọ́n yìí jogún rẹ̀ wọ́n yìí rà wọ́n yìí gbóyàn nígbà tó ti kọ́ kalẹ̀ ó ti ju agbára tiẹ̀ náà lọ wọn náà tún falẹ nìkan lọ nìkan máa mójútó bẹ́ẹ̀ náà ní kànga tó wáyé pé èèyàn bá gbọ́n tó mẹ́sìn Islam gbà tí mò ń gbẹ́ kànga sínú ilé mi màá ní mò ń gbẹ́ wọ́ọ̀kì mo gbọ́n Ọlọ́run gbogbo ẹrú Ọlọ́run tó bá ti wá pọn mí bẹ́ẹ̀ èrè lèmi àmọ́ jẹ láéláé bẹ́ẹ̀ náà ni kọjá pé ọ̀nà kẹtẹ́ ń bá wọlé ládùúgbò yín kò sáfárá lórí ẹ̀ àwọn èèyàn ń jìyà kí wọ́n tó lè dá bóyá gọ́tà yẹn kọjá láì jẹ́ pé ọbẹ̀ nìkan kan dá márùn ọkàn wá ní nígbà tó jẹ́ pọ́nà gbogbogbò ni ó sì lọ wá àwọn bíríkìlẹ̀yà àwọn ó ṣe kọ́ńkírìtì rẹ̀ dáadáa tó pé ìwọ náà mọ òtí títí ń fi kú tí ń fi jẹrà gánú sáré inṣàlá yóò mọ bẹ dáadáa láéláé wọ́n ṣàdúà wọ́n ṣàdúà téèyàn bá ti gba àbẹ̀ kọjá ìwọ ní kíni ó ní commission pẹ̀lẹ́ yẹn ni wọ́n ń pè ní alowok so eléyìí àràǹtí sẹ̀rí àpè wa lọ sí díẹ̀ kó o mú dúkìá rẹ̀ kó o fi lẹ̀ fọlọ́ bẹ́ẹ̀ náà ni níìsín mọ́ṣáláṣí ti wà mọ́ṣáláṣí níìsín kò ní àwọn abẹ́bẹ́ tòyìnbó yìí orú sì mú yàn èmi ti wá wò pé mọ́ṣáláṣí yìí máa fi abẹ́bẹ́ méjìlá sí ṣáàlá yóò tó nǹkan lọ sẹ́yìn mọ́ pé mọ́ṣáláṣí èmi kọ́ ọmọ kọ́ so èmi náà wá fẹ́ gbalada tí ò ní tán láéláé so èmi àwọn àlọ́ ra àwọn fáànù yẹn wá ní sì pé electrician wá ìyẹn ọ̀sẹ̀ nídìí kọ́ ọmọ gbàyànjá lọ́dọ̀ ta ni so sì pé electrician wá wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n máa fi ṣe ẹ̀ ta ló ṣe ẹ̀rọ ọlọ́nkà láéláé lópin ìgbà tí wọ́n bá ń lò ó wọ́n máa gba commission rẹ̀ àyàfi tó bá bàjẹ́ tí wọ́n ò dùn mọ́ bẹ́ẹ̀ ni ẹnìkan nísìnyí agé lásán ló ń lè rà torí kálukú ọlọ́run pè wá ká ṣe tó ṣùgbọ́n kálukú pẹ̀lú òdiwọ̀n bó ba ṣe lágbára ma lèyàn ṣe gbọdọ̀ sàátìn min sàátìn wa man qudira alayhi rizquhu lèyàn ṣe kí mi ma atahu Allah ẹni tọ́lọ̀ wọn bá gbà láàyè nínú arziki kọ́ máa ná nínú bọ́lọ̀ ṣe gbà láàyè ẹni tọ́lọ̀ wọn bá sì fún arziki má tí ò ní tó nǹkan ìwọ̀n bá tó nínà lọ́lọ́ ní kọ́ nánú ẹ̀ ẹnìkan àgbélò lè rà ó sì lọ́ọ́ rà bí ó kó sí mọ́ṣáláṣí lópin ìgbà tí wọ́n bá ń lò ìwọ náà o ti ní àmọ́ gbogbo tá a máa ń sílẹ̀ ẹja máa lánìyàn pínpín láti waqfun lillah ká máa lọ́kàn àpé mo ṣe kínní waqfun lillah kíkà ti pín kò nítumọ̀ àwọn òní ládàá waqfun lillah gbòòsì máa lárúbáwá pé ọlọ́run ni mo mọ̀ táǹsà ni rọ́ọ́ máa jẹ́ ti àwọn mùsùlùmí kí kálukú wa náà wá wò kí ló ń lè ṣe fọ́lọ̀ ń bẹ́ẹ̀ torí pé kálukú náà dá sáré tiẹ̀ gbé ẹnìkan ò sí tí ọba wa jókòó ńbẹ ìdí inú tó ti jẹ́ pé níbi tí wọ́n ti gbẹ́sìn yìí ẹni tí máa ti ń ṣiṣẹ́ rẹ̀ kan kò ní fẹ́ kẹlòmíì ọbọ̀ ń dà sí ní ìsìn mo fẹ́ kọ́ mọ́ṣáláṣí èmi ni màá kọ́ tán ìní kọ́ tán kí n pé kẹ́nìkan wá bá ń ṣílẹ̀kùn sí ìní kọ́ tán kí n pé kẹ́nìkan wá bá ń ṣe wíńdò sí ìní kọ́ tán kí n pé kẹ́nìkan wá bá ń rẹ̀ ìní kọ́ tán kí n pé kẹ́nìkan wá bá ń ṣe sáànù sí torí pé ìfẹ́ kẹ́nìkan wá bá ń nípìn nínú ládé eléyìí wọn náà lọ sí tiẹ̀ so wọ́kfù ó sì tún dórí mọ́tò ó lè ra mọ́tò kó gbé mọ́tò wá nìsín kó nítọ̀ ẹ gba mọ́tò yẹn máa fi ṣe tọ́lọ̀ nǹka dáwà tẹ̀ gbe moto ẹ máa gbé mọ́tò yìí lọ gbogbo bí tẹ̀ bá ti ṣe dáwà lópin ìgbà tí mọ́tò yẹn bá ń bẹ ọlọ́wọ́n bá ọmọ fún ọ ládàá rẹ̀. tonti yìí pé mọ́tò ọ̀dà bíi o ẹ̀wọ̀n pé mọ́tò láìpẹ́ láì jìnnà ó lè àmọ́ wọ ọgbà tí wọ́n bá fi ń lò ọgbà dáadáa odidi ilé èèyàn lè gbé kalẹ̀ kí wọ́n sọ pé ilé mi yọ waqfun lillah limasakini hadhihi albalda pé ilé yìí wà fáwọn aláìní ìlú yìí gbogbo aláìní tí o bá ti rí lé gbé yóò wá sí pé gbogbo aláìní náà máa gbé bẹ́ẹ̀ o gbogbo aláìní tí o bá ti rí yọ apply yọ kọ̀wé àwọn àfi gbogbo wákùú wọn máa fi lé ẹnìkan lọ tí wọn máa mójútó tó bá pè wọ́n pé conditions tẹ́ni tó ní nǹkan fi lélẹ̀ ọlẹ́tọ̀ láti gbé bẹ̀ tó o bá pé condition ẹ dákun ẹ má bínú ẹ pé ẹni tó bá pé condition ni wọ́n máa gbé bẹ̀ tó yóò sì máa gba aládàá rẹ̀ láéláé ó lè yípo ń gbélé ìkalẹ̀ fáwọn ọmọ òrukàn ó gbé kalẹ̀ fáwọn obìnrin tọkọ wọn bá kú bẹ́ẹ̀ èèyàn lè dá láìbírì lẹ̀ ní òkú tíra síbẹ̀ rẹ́gẹ́dẹ́ kí wọ́n sọ pé waqfun lillah tíra mi yóò ọwà fọlọ́ káwọn ẹrú ọlọ́run máa ṣàǹfààní lára gbogbo àti máa kàwé ńbẹ wọn á rìsáàchì ńbẹ èmi á máa gba dáadáa kí ẹ báwọn olùmẹ̀sìn Islam ṣe máa ń ṣe. Sheikh Al-Albani rahimahullah kí bàbá yẹn tó kú ọkọ àkọọ́lẹ̀ pé tóun bá ti kú o gbogbo tírọ̀ òun yìí wọn kò lọ sí jamiatul islamiyya ní Madina òun ṣe ni wọ́n fún lèlà ní bẹ́ẹ̀ ní kó làwọn ọwọ́ so wọn gbogbo ẹni tó bá pé tíra tòun yìí òun ṣe wọ́n wá sí àyọ̀tọ̀ fún so wọn kọ ibẹ̀ lọ́tọ̀ nínú láìbírì ńlá wọn á sọ pé maktabatu sheikh al-Albani yẹn ni pé gbogbo tíra rẹ̀ tó ní láyé ti ń kàn kódà ẹ tún rí ibi títí kọ́mẹ́ǹtì sórí ìwé rẹ̀ míì ibi títí kí ní gbogbo ẹ̀ wà ń bẹ̀ tó gbogbo ẹni tó bá ọbẹ̀ tó bá ṣàǹfààní bẹ̀ wọ́n máa gba aládàá rẹ̀ láéláé torí ẹ̀ ẹ jẹ́ káwọn náà gbìyànjú o ẹ jẹ́ káwọn náà gbìyànjú o bọ́ bá jẹ́ pé kásẹ̀tì inú ọba lágbára láti fowó rẹ̀ pé kí wọ́n bọ̀ ká mẹ́wàá ọwọ́ apin fáwọn èèyàn pẹ̀lú àníyàn pé kí ló ṣe waqfun lillah wọn àmọ́ gba aládàá rẹ̀ láéláé ọwọ́ àtúnwá rọ sọ tó kí ládàá rẹ̀ ó lè bá a pọ̀ ó tún kọ sí lára wọn lè ti bọ ṣe stamp ẹ wípé waqfun lillah tó o bá ti ṣàǹfààní lára rẹ̀ tán dákun tó fi sọ fẹlòmíì tó náà fi ṣàǹfààní. sọ̀rọ̀ kíkọ ní ma lórí èèyàn mẹ́wàá mọ́ téèyàn mẹ́wàá bá tún fẹ́yàn mẹ́wàá téèyàn mẹ́wàá tún fẹ́yàn mẹ́wàá pẹ̀lú ògo ọlọ́run yóò jẹ́ pé ládàá tiẹ̀ ń lọ láéláé. ẹlòmíì lágbára kọ́ ẹgbẹ́ tíra kan ìní òkè kan tẹ̀ kọ́ ọ waqfun lillah ó tiẹ̀ lágbára rẹ̀ ọ̀ra mélòó nínú tíra yẹn lọ́wọ́ à ń pín fáwọn yẹn pé waqfun lillah ládàárẹ̀ ọ̀nà ọ̀bẹ láéláé irú rẹ̀ náà èèyàn lè ṣe fún bàbá àtìyẹ yẹn akéwà àbí èèyàn ti kú nínú tẹ́ ẹ lè ṣe òun náà tún ní máa jẹ́ sadaqatun jariyatun sàrà àti ń sàn tí ọ̀gbẹ́ kí kéèyàn gbẹ́ ní ìsìn fún bàbá èèyàn kànga yẹn láéláé tí wọ́n bá ṣe mú mi bẹ́ẹ̀ bàbá èèyàn máa gbà ládẹ́ èèyàn kọ́ mọ́ṣáláṣí lẹ́nu ìsìn wọn á nítọ̀ wọ́n lọ́n mọ́ṣáláṣí ìtì ẹni mo gun bàbá mi mo gun ìgbà táwọn èèyàn máa ń ṣe sọ nídìí kí n ṣẹ̀ṣẹ̀ kọ́ bẹ́ẹ̀ gbogbo àtàwọn èèyàn máa ń ṣe sọ láti mẹ bàbá mi kọ́ kí ọmọ gba commission níbo wà lélẹ́yìn wà lẹ́gbẹ̀ẹ́ bídíà gbẹ̀yàn pa màálù ẹ̀pá irọ́ lásán màálù lọ kọ́ mọ́ṣáláṣí fún bàbá rẹ̀ tó gbogbo orú àwọn nǹkan ọ̀nbẹ nu tí máa ṣẹ́kù kọ́nà ọba kọ́fagbára wa ká ètí yọba ṣẹ́kù fáwa náà lẹ́yìn ikú wa tó eléyìí túmọ̀ sí pé àwọn dáadáa dáadáa ọlọ́run bá ń fẹ́ sí ẹ má jẹ́ náà gbẹ̀yìn bẹ́ẹ̀ oníkálukú wa ẹ má já máa wò ó ẹ má jẹ́ àmọ́ àwọ̀ pé kí ni lágbájá ṣe ni ó fi hàn mí náà pé kíni kíni ah ah lágbájá ni ó da sáré rẹ̀ gbé ìwọ náà da tiẹ̀ gbé lágbájá ni ó da alìjánná rẹ̀ wọ àbí náà rẹ̀ ìwọ náà da alìjánná rẹ̀ àbí náà rẹ̀ wọ kò sí ní tọ́kàn mi ọlọ́run ọba ló fẹ́ mi léléyìí jẹ́ kí n nánú ẹ̀ kí n fi ra alìjánná iná là á sọ nínú àwọn tí bànújẹ́ ọba ń jọ àánú wa ó tó bá kówó jọ láyé yìí tó ń kùnà láti ra àlùjáná nù ẹ̀ ọwọ́ adijọ́ gbẹ̀ndà àlùkìyàmọ́ arẹ́ nìkan náà ọmọ rẹ tó jogún owó rẹ tó ń taro owó tó jogún ra ah ọkàn èèyàn bàjẹ́ ìwọ ló ti lówó yìí o ìwọ kùnà láti ra àlùjáná ọmọ sì dé oníkèmí ò nílé ayé kan sí jẹ gbogbo etí bàbá òun kó ká sí jẹ ìpín tèmi dà ó sì kọ́ ń bẹ òun kọ́ kò tí ì rántí bàbá àmọ́. à ṣé owó ti di tiẹ̀ tí ó bá ti di tẹ̀yàn wọ́n sọ pé bó ló ṣe ṣe bá láti má ta kòtọ́ lọ. so ìbànújẹ́ ńlá ni ọ̀jẹ̀ fẹ́ni tó pilẹ̀ owó èmi ọ̀ra dáadáa fúnra mi ń bẹ̀ torí ẹ̀ ìjẹba ó sì ń bẹ nínú àwọn ọ̀sẹ̀ ṣètọ́ lọ́n ṣùgbọ́n kò fẹ́ kọ́nà tó ń gbégbó pé méjì zaka yìí náà gbogbo nǹkan zaka náà bí wọ́n bá ní ẹ à ń fún wa ká máa fi ṣe tọ́lọ́n yóò pè tọ̀ zaka lè ṣe zaka lè ṣe ajẹ́pẹ́ lọ bòmí. zaka nìkan fi ṣe dáadáa zaka òun ọlọ́run ti sọ bí gbà àmọ́ àwọn dáadáa dáadáa wọ̀nyí wàláhì táwọn èèyàn bá máa ṣe àbá tí rí bí máa ṣe sọ̀láàtì fa táwọn èèyàn máa ṣe wọ́ọ̀kù mọ́ṣáláṣí kan ò ní sí láyè táwọn èèyàn bá máa ṣe wọ́ọ̀kù wàláhì àti ọ̀bá jẹ́wọ́ ọ̀bá ti pọ̀ jù ṣùgbọ́n adúpẹ́ fọlọ́ àmọ́ kásánà bí ó tún ṣe pọ̀ sí kásánà bí ó tún ṣe pọ̀ sí èèyàn lè gbowó kalẹ̀ pé owó mi yìí o ẹ máa fi ra tírà fáwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ àwa ti rírú ẹ̀rí ń Saudi bàbá kan ọmọ rẹ̀ ó jẹ́ lieutenant colonel nínú sọ́jà ó wá sọ fún wa pé bàbá òun ó ní ìdákanu mẹ́ta owó tó ń sílẹ̀ kìí pé wọ́n kàn máa náwó náà o wọ́n máa ṣe business torí pé ẹ̀yìn tán fowó sọ ẹ gbọ́dọ̀ gbọ̀n ìdákanu owó yẹn wọ́n ń rọ̀nù ẹ̀ wọ́n fi ń ṣe business. gbogbo ìdákanu mẹ́ta àwọn àtẹrẹ tó bá bí wọn máa ṣe ra tíra fáwọn ọmọ tí máa ń kẹ́kọ̀ọ́ adúrú tíra tán ṣe ra fáwọn gan kò kéré gbogbo ẹni tí wọn bá ti màrí tí wọn sì mọ pákẹ́kọ̀ọ́ ni wàláì gbogbo tíra tó bá kọ fún wọn rà fún ọ náà tí wọn sì fún ọ pé má gbàgbé bàbá wa náà àdúrà Allahu akbar ẹ wo tíra ẹ wà nsàní téèyàn ò fi ṣe ẹ wò tí ọmọ èèyàn fi ṣe èyí tá àrọ́mọdọ́mọ yóò fi ṣe ẹ wá wo gbogbo ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n máa ń bá wọn náà sọ ẹ wò commission tí bàbá yẹn máa ní tó bá pé nu tíra tí wọ́n fowó rẹ̀ rà fún ọ lẹ́tì ká gbogbo eléyàn náà ń bẹ torí pé tá a bá kú anabi <laughs> sallallahu alaihi wasallam ní pé ọlọ́run fi one over three dúkìá wa ṣe sàrà fún wa tá a bá kú sẹ́mi kí ru ẹ̀ bàbá yẹn ló ń jẹ ìdá kan nu mẹ́ta yẹn ló ní kó fi ṣe. workshop fáwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam wọ́n máa ra tíra fún o lè sọ pé ìdákanu mẹ́ta dúkìá rẹ tó bá kú kí wọ́n máa rọ́ọ̀nù ẹ̀ ìdákanu dúkìá rẹ torí pé tí wọ́n bá rọ́ọ̀nù ẹ̀ ni ló lè jọ́ sẹ́kù láéláé ó sì sọ pé ẹni tó bá dáa jù rẹ ni máa mójútó ìdákanu rẹ báyìí wọ́n mọ̀ síbi kan lẹ̀ tí wọ́n ti nídìí pé wọ́n kọ́ mọ́ṣáláṣí láyé àfikún ọlọ́kọ́ rẹ̀ ẹ dákun ẹ̀wòye mọ́ṣáláṣí tí wọ́n kọ́ ìwọ náà ló sì ń kọ́ tó ń ti pò tí kù owó yẹn ò sì ní ọrùn lópin ìgbà tí wọ́n bá ń mójútó pàápàá tó bá pé nǹkan téèyàn fi ṣe kalẹ̀ ní táwọn èèyàn tí wọ́n mọ̀ mú wọn gbogbo gbà náà ní one over three yẹn wọ́n kọ́ mọ́ṣáláṣí rẹ́rẹ́rẹ́ ìwọ náà ló sì ń kọ́ tó ń ti tí kù èèyàn wà á ti ẹ̀yìn yóò ní dáadáa tí ò ní lójú ayé rẹ̀. ìjọ sì fi ń ṣe pín pé àwọn ọmọ lọ lu aago sípò afẹ́ tà pín in rà ẹlòmíì sì ṣe tiẹ̀ pé ọ̀dà ìdákanu mẹ́ta dúkìá tèmi yé o ẹ má jẹ́ kí àfi kọ́ ọmọ wa gbóúnjẹ lóṣooṣù wàlá irú rẹ̀ tún pọ̀ tẹ́pẹ́ lóṣù kan yóò agba ráìsì kìlógíráàmù márùn fúláwà kìlógíráàmù márùn ṣúgà kìlógíráàmù méjì ẹran kílò mẹ́ta ẹ sáwọn eléyìí ọmọ yà òróró gbogbo ẹ̀ so gbogbo owó tí wọ́n sì ná sẹ́nìkọ̀ọ̀kan yẹn bó bá pọ̀ jù nígbà mi ó lè má jẹ ẹgbẹ̀rún márùn márùn lọ tó bá gbé yẹn ọgọ́rùn ni wọ́n ná fún gbẹ̀yìn ṣé ń wo pé owó yẹn pọ̀ kò jámọ́ kankan nínú owó tí wọ́n fi lẹ̀ nítorí pé owó náà dùn wọ́n ń dìvẹ́lọ́pù ẹ dákun àwọn ọmọ yẹn ṣàdúrà àwọn ṣàdúrà tó bá jẹ́ abara mórí jẹ ládàá tiẹ̀ kò dúró lọ́dọ̀ gbogbo àwọn nǹkan ẹja àna òrònú àpò àpò tá a bá sì kú ẹ máa rántí gbogbo gbà kì í ṣe gbogbo ẹni tẹ́ ẹ fi sílẹ̀ ní ọ̀la àná wàhálà èèyàn púpọ̀ ẹkún rọ́ ní òsùnjọ́ tẹ́ ẹ bá kú inú rẹ̀ sì máa dùn lápá kan ni pé yẹs tọ́lọ̀ tí ẹ ká kú bẹ̀ fáwọn wa bọ́ sídìí owó yìí àmọ́tẹ́yìn náà bá ti gbọ́n ìdá kan mẹ́ta ẹ lò dáadáa ẹ tètè máa pa pọ́lẹ̀ àwọn ojú pàǹdà tí wọ́n lè lówó yìí gbà tó dáa ẹ tètè là á ìdákanu mẹ́ta owó mi kápẹ́lápẹ́júwe ilé ni mo kọ́ ni mo ń gbowó rẹ̀ mo lè yí pé nínú gbogbo dúkìá tí mo fi sílẹ̀ ilé báyìí àti ilé báyìí kò lè ju ìdákanu mẹ́ta dúkìá mi lọ mo ṣe ní wọ́kfọ̀n lèlà lẹ́yìn ikú mi ẹ̀sọ́ di kíni wọ́kfọ̀n lèlà gbogbo tó máa ń bí dáadáa báyìí dáadáa báyìí dáadáa báyìí ni ẹ máa fi ṣe. ládàá ntí máa ń bí èmi ń rí gbà wọn sì bí àrọmọdọ́mọ kan dá lẹ́yìn ọgọ́rùn ọdún tí mo kú kò ní ẹja kúkú ta léyìí wọn ò bí dá èsì léyìn ilé pé ah, ilé Ọlọ́run ẹrú Ọlọ́run sì làwọn bọ̀t gbogbo ẹ̀ náà gbẹ́sìn yìí o sẹ́yìn kí láfíríkà wọ́n ẹ̀ tí wọ́n ò ní ọlọ́nkọ́ ràn wá lọ lórí àti lè ṣe tí ó jà sórí láyé tí ó jà sórí lọ́la kìyàm àwọn ẹrú ọlọ́run tí wọ́n ti ṣerú rẹ̀ kalẹ̀ rẹ́gbẹ̀dẹ́ ọlọ́run bá dàkún láàdá tí wọ́n wá ń bẹ̀ bá kún wa rí ta sì sẹ́kù níta àwọn fi ṣe dáadáa tí wọ́n máa sẹ́kù fún wa lẹ́yìn ikú wa lọ láti ṣe wàláhì níbo mi ìyàlẹ́nu ni láti mà pé gbogbo àwọn ilé ńláńláńláńláńlá tó ń kọ́ yípo oru mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wà fún wọn kọ́ kalẹ̀ pé owó rẹ̀ kọ́ máa ṣàǹfààní fáwọn èèyàn ni wọ́n gbọ́n lọ́nà wàláhì billions billions torí pé wọ́n tó wà lọ́dọ̀ àwọn ràn أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم السلام Gracias. ẹni pé ǹjẹ́ a lè ṣe nǹkan kan fọ́lọ̀ láti wọ́n fi sun bùkátà wà kan wájú ọlọ́ kò sí tó burú nínú kéèyàn ṣe dáadáa kéèyàn pọ̀ ń ṣe fọ́lọ̀ kí wọn á gbé wọn lọ wo nǹkan báyìí tí mo ṣe ni wọn kú fún wọn lọ máa gbọ́ bùkátà báyìí fẹ́mi náà èèyàn sì lè pàkíyèsí ẹnìkan tí èèyàn pọ́ wa owó ló kójọ o ó kéré náà àwọn èèyàn tó lè sòótọ́ bẹ́ẹ̀ owó ló o mo gbọ́ nípa nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí torí ní tí ṣẹ́kù so tọba lè ṣe báyìí tọba lè ṣe báyìí ìmọ̀ràn lèyàn fún àmọ́ tọba ń pè bàbá rẹ̀ bá léyàn téèyàn lè palasẹ ọkọ rẹ̀ bá léyàn téèyàn lè palasẹ yẹn lè pè ṣe báyìí ṣe báyìí ṣe báyìí kó sì ṣe náà àríkùn sọnà. Now àwọn náà mùsùlùmí náà gbogbo ẹ àwọn mùsùlùmí tí wọ́n ń pa nípa àbòsí ní Syria kọ́ ló ń pa àwọn àwọn mùsùlùmí tí wọ́n ń pa nípa àbòsí ní Syria Ọlọ́run kó gbàbọ wọn ó ti tó èmi mùsùlùmí lẹ́yìn ṣàdúrà fún ẹni tí èsì mùsùlùmí ẹ ṣàdúrà àwọn tó ń jẹ́ ṣí àwọn àna wọn tí wọ́n jẹ́ ṣí àti ṣí àwọn gan yọ wọn ní Islam ẹ̀ ṣàdúrà fún náà. tí tí uh-huh. ẹni tí ẹni tí èyí ni. ń ṣe pé ìdánwò lẹ́nu ṣẹ̀ṣẹ̀ ṣe fáwọn èèyàn rárá gbogbo nǹkan lẹ́ẹ̀ máa sọ di tẹ́tẹ́. ẹ kíyèsí o ẹni tí wọ́n máa mójútó wọ́ọ̀f wọ́n ń pè ní nàádìrúl wọ́ọ̀f nàádìrúl wọ́ọ̀f kò burú lábẹ́ òfin. wọ́n pe tó bá ya wákùú yẹn ń bí owó kó tó máa gbowó oṣù bẹ́ẹ̀ àbí wa òun lè máa gbowó oṣù bẹ́ẹ̀ nítorí pé ní òjò lè máa mójútó àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ owó ń ta owó oṣù rẹ pé a kò kúkú lólúwa rárá o náà ayé kò sọ. a ní òbí ọkọ mọ́ṣáláṣí rárá o kò lè bá bàbá yẹn ládé ìbá káfíìrì sọ mùsùlùmí tọkọ mọ́ṣáláṣí lónìí ládàá lẹ́yìn náà owó tí ẹ bá jogún lọ́dọ̀ bàbá yín tó kú kìí sógun o tí bàbá yín bá jẹ́ káfíìrì o ẹ gbọ́dọ̀ mùsùlùmí àgbọ́dọ̀ jogún káfíìrì o owó rẹ̀ ìtọ́wọ́ yín bá bà ń bẹ̀ ẹ kàkún bí ìgbà téèyàn rówó he ni o torí mùsùlùmí ò ní jogún káfíìrì káfíìrì ò gbọ́dọ̀ jogún mùsùlùmí bẹ́ẹ̀ lànàbí wa sọ náà náà. wọ́n bọ̀ fi kọ́ mọ́ṣáláṣí so ṣùgbọ́n owó rẹ̀ wọ́n fi kọ́ àbówó ẹlòmíì. wàláyé kò sílẹ̀ tó wúlò ju ká fi kọ́ mọ́sálásí lọ mọ́sálásí gan lọ́ga jù àbí òye wa tó bá ń ibi tó wà wà strategic ibi tó strategic gan náà lọ́ọ́ ká máa kọ́ mọ́sálásí sí tó ń torí de eléyìí bàbá tó ti sọ pé ilẹ̀ yìí mo ti ṣe wọ́ọ̀kì ẹ̀ gbọ́dọ̀ yí padà. láéláé àyàfi kí ẹ máa wo pé tó àwò lówó tá a fi lè kọ́ ọ̀bùn bàbá wa kó máa jẹ́ wọ́ọ̀kù tọ́ a sì fẹ́ má mú àdéhùn bàbá wa ṣẹ a sì wá rí pé tá a bá ní ká ta ilẹ̀ yìí a lè ta lówó tó jẹ́ pé tá a bá fẹ́ ra lẹ́bùn mi yóò ra lẹ̀ yóò tún kọ̀ ìgbà náà lẹ tó lè ta ẹ ta lẹ̀ yẹn bóyá wọ́n ra lẹ̀ yẹn níbi two million ẹ sì máa pẹ́ lè rí lẹ́rọ àmbómi two hundred thousand owó yòókù ẹ̀ kọ́ mẹ́sídẹ̀ẹ́ ẹ lọ sí bẹ́ẹ̀ náà. yóò kọ́ yóò kọ́ tó bá ti mọ̀ pọ́n lè kú láì tí ì lè ṣe àmọ́ tó bá gbé nǹkan ẹ̀ wọ́n ti fi ń sàǹfààní látọjú ayé rẹ̀ ó ti parí nù yóò sì kọ̀wé káwọn kó lè yí àwọn ọmọ rẹ̀ ò sínú tẹ́kùn tí mo bá kú tọ́lọ́ ni kódà nínú téèyàn ní èèyàn lè sọ pé lápèjúwe àwọn eh, lápèjúwe kíkín wọ́n sọ pé báyà àwọn aṣọ rẹ̀ yìí tó bá kú àwọn ọmọ rẹ̀ gbọ́dọ̀ pín wákùfù ló fi ṣe fọlọ kó tó kú ló ti ṣe wákùfù eléyìí ò sínú tí wọ́n yọ nínú ìdá mẹ́ta dúkìá rẹ̀ kìí ṣe tiwọn gan látìgbà kó tó kú aṣọ yìí ó ṣe ni wọ́n fò fún ọmọ rẹ gbogbo ẹni tó bá fẹ́ wọ̀ kọ́ mọ wá wọ̀ kó tún dá padà kọ́fọ̀ dá padà. náà ni o lè sọ pé láìbírì rẹ o láìbírì rẹ bí ṣe rí ni ọmọ wa ni fún gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ wọ́n lè máa wá kàwé mẹ́ẹ̀kan máa rìsáàtì mẹ́ẹ̀ àmọ́ wọ́n gbọ́dọ̀ gbéwèé kankan jáde mo rò pé yóò wá o lè ṣe bẹ́ẹ̀ gbogbo ọjọ́ tí wọ́n ti wá kàwé rìsáàtì mi àwọn ọmọ àgbàládà àmọ́ àwọn ọmọ rẹ nìkan pé lẹ́yìn náà tó ṣe é ṣe nínú òfin ọlọ́run ọba wa nítorí pé tí wọ́n mú ìwé tí máa pín generally ìwé mi wà tó ṣe pé wọ́n wọ́n ju ìwé mi lọ ẹni tó sì jogún àwọn ọmọ bó ṣe jẹ́ èèyàn kàn máa kà pé márùn lélẹ̀ márùn náà lélẹ̀ wọ́n gbé márùn wọ́n gbé márùn sá so márùn eléyìí ọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dógún eléyìí. bákan náà tí ìwé bá jẹ́ ìdí ọgbọ̀n sáré pé wọ́n gbé mẹ́ta wọ́n náà gbé mẹ́ta wọ́n náà gbé mẹ́ta bí n bá wádìí lórí ẹlẹ́ẹ̀kẹrin tó wà lọ́dọ̀ rẹ̀ ṣé wàá lé ẹ̀ mo rò pé yóò wá so gbogbo oru eléyìí lọ́fà làwọn olùmọ̀mí máa fi sọ pé ìwé àwọn ilé àwọn kọma káǹfààní rẹ̀ ọmọ jẹ́ tẹ̀yìn àwọn ọmọ àwọn àtàwọn àrọ́ ọmọdé ọmọ àwọn jíjọ́ gbẹ̀ndà kìá náà aleykum gbogbo eku gbogbo eku kìí ṣe ẹmọ ẹmọ ìṣekú ẹmọ kìí ṣe eku ọlọ́run sì lẹ́tọ̀ọ́ fún yín kẹ́ ẹ isi ọ̀kẹ́rẹ́ sì ṣe kù àmọ́ kété láṣẹ náà àwọn ọ̀daràn ni àbí táyìn bá rí ẹ máa tọ́jú ẹ̀ òkété ẹ máa tọ́jú ẹ̀ náà àríkì sẹ́mi pé ìtumọ̀ fòwọ́ iṣẹ́ kọ̀ pé kí ni wọn àwọn nǹkan tí máa ń bá nǹkan jẹ́ ẹ̀ náà kété tún nǹkan sí ọ bàjẹ́ tó bá gbé àpò ẹwà kalẹ̀ tó bá ṣe déédéé bí tó kété lè wàhálà ẹ̀yàn sùn ẹ bá gbé sùn kalẹ̀ bẹ́ẹ̀ gbogbo nǹkan bí bàjẹ́ ó lè nà parí. rárá o ṣíṣe hajj sẹ́ni tó kú àti umra kò sínú wọ́ọ̀kì ọ̀nbẹ́nu ipe à ń ṣe dáadáa sí nínú dáadáa tí ó wúlò fún lẹ́yìn pé eléyìí ò sínú wákò. sí dáadáa tí ọba lówó tó jẹ́ mẹ̀kúnnù kò bá àjọ arúgbó kò bá àjọ ọ̀dọ́ kò bá àjọ ọkùnrin kò bá àjọ obìnrin téèyàn bá ti lówó àmọ́ tẹ́ bá ṣèṣì fún lówó ń zàká eléyìí ẹ̀ tí ìyọ̀ zàká ẹ̀tún ẹ̀tún múru rẹ̀ fáláyìn. t'ọba bá jẹ́ pé ìyá máa ń jẹ tó sì hàn pé à ń jẹ tí ọba tó ọba sí pé à ń jẹ yẹn hàn kọtọkọ yẹn máa béèrè béèrè pé kí ni torí pé ò ní yé béèrè pé ẹ fún mi ẹ fún mi ẹ fún mi títí tí ó fi wá ń jọgbìn da òkè àmà lẹ́yìn wítìrì àti sàlàyé rẹ̀ pẹ́lẹ́ yẹn láǹfààní tó wà ń bẹ̀ ní pé ń túmọ̀ sí pé tí wọn náà bá fẹ́ ṣe sọ láti ní lẹ́yìn wítìrì ó lè ṣe ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pọ̀ gbọ́dọ̀ tuntun wítìrì ṣe mọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب